إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله salam lolhịwartu akomnake mekerenyawehị tụ nekwughị adịna ake anyị ahụrghị nta nụhụrmadọ aree irịpụọcị nta dizs ankotụmri salọalsal awa mi hijira horo maka na medina da saru hoibo ihe na ike anyị ehe inu ọhụrụ mba era 2015 sura ni yi mana last ome anabi suratul hujurat da ike aipa bakene ime haya ne inu anabi oiko na muzu na wataala ana yaki ya ayuha allazina amanu la tuqaddimu bayna yaday illahi wa rasulih

azwa isabi adab ana ke awro ka ni kontu muri sallallahu alaihi wasallam na na'am أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون نعم الله سبحانه وتعالى

usaimin rahimahullah ale oke ayi papa anaike obe oyiyo eni yoyo daido ani takoddum baina yadayi llahi wa rasulihi fi ayi shay'in ọmọdún náà wọ̀tàálà oyo kọ̀dọ̀ dọ́wìdí ohun mórí ọ̀rọ̀ tán yàní ẹni sẹ́yìn ẹ̀yìn min al-akwali wal af'ali ayi ana

agowa so kurunwa wa hele domin a nibi kai annabi sallallahu alaihi wasallam ona ra ko kurunwa wa hele yani ene dira kai wa wa kare onwa obedo yi akete annabi dai kai onwa annabi sallallahu alaihi wasallam ona ne bahuni onwa na kai wa se kare namar wana wa ta'ala ah, ah, la na nak wala tajharu lahu bil qawli ka jahri ba'dukum li ah, ba'dikum li ba'd asunu kuntum muri sallallahu alaihi wasallam asmanka epa elenwawni emenu e kwen yani la tunaduhu la tunadunahu bi sauti murtafi asohi onto mori sallallahu alaihi wasallam elenwe anaike oneba kama yunadi ba'dukum ba'da asmanka epa elenwawni omehi posa yani aba ni kawahio oik sunwa toba bi adabi wa tashrif wa ta'zim yani anyị good etiket anyị. ọ̀yẹ́ yàrá mẹ́ amẹ́mẹ́ ẹ̀bìrẹ́ náà ìka yẹ wọ́n àmẹ́ ihe tó mọ́rí sọ̀rọ̀lọ́ ọ̀rẹ́sọ́lẹ̀m anyị ụbanyị anaghịka yẹ yàlẹ́ ìkùbíhì sọ̀rọ̀lọ́ ọ̀rẹ́sọ́lẹ̀m ọ̀sẹ̀rẹ̀ udi anaghịka yẹ ọ̀n tó mọ́rí sọ̀rọ̀lọ́ ọ̀rẹ́sọ́lẹ̀m ọ̀yẹ́nan lọ́kà tó mọ̀ súnmẹ́ on to mori sallallahu alaihi wasallam a ah, hera asun mo he ne do yasman kai o he ana kana unawo yani idza da'akum li shay'in fala taj'alu du'aahu ka du'aa'i ba'dikum li ba'd o bi on mori sallallahu alaihi wasallam e asu me an so yo ko me asu sho mori dai ka e on mere ana igaye in shaitum ajabtum wa in shaitum fala tujibu o lewe do le onya manu we onya ka yo re that's other human being but when it come to the uh, when it come to rasulullah sallallahu alaihi wasallam you don't have a choice when you have been summoned we have been invited we have been called you need to attend the call it has become mandatory it has become compulsory it has become obligatory for you to uh, attend the call of the messenger of Allah peace be upon him and I'm like bal yajibu alaykum al-ijaba wajibiya wa kaye wa wa yani oihi anaika antum muri sallallahu alaihi wasallam ahe kama qala ta'ala anwakum muri nana makakaye ya ayyuhallazina amanu istajibu lillahi wa lirrasul idha da'akum limma yuhyikum aman ke umar subhanahu wa ta'ala amma ga ka ma hewna na ka odo istajibu wonene wa hadha fi'lul amr yani fi'l na welen na fi'lul amr dallat ala jamaa yana ka jamaa man be ka dakan umar subhanahu wa ta'ala wonene yani siswao

oil someone oil wahi anaikaye unto Muhammad sallallahu alaihi wasallam is inviting people or is summoning the believers he will not do that unless for something that is going to be of good of benefit to us and Muhammad subhanahu wa ta'ala laki janna hiyo eni sanaikaye owa sohwe onen takwa huna qala domo subhanahu wa ta'ala da kae ka asishon wetwaba yonto Muhammad sallallahu alaihi wasallam ya hiyo asman ke ifeni mai hasa an tabata amalukum wa antum la tashurun asawa na mikai ukora ore uwa daun ayen kadhalika aidan akawa melemen la tunadunahu bima tunaduna bihi yani asura ehi ontu mori sallallahu alaihi wasallam umma ahyan wunin fala taquluna asura kan kai ya muhammad ya muhammad walakin kulu ya rasulallah akuwa ka ne aka ewon to mori sallallahu alaihi wasallam ya nabi allah ewa nabi mori wa ma asbaha zalik atsana ikaye o wele sanan wa ba wele umur subhanahu wa ta'ala ono umur me chukura e ni ete ele ba ni mono umur subhanahu wa ta'ala ono si be ikon to mori sallallahu alaihi wasallam man ya dok ya muhammad amma wele ni be na ba ejani wa ya adamu uskun anta wa zawjuka aljanna ya isa inni mutawafiuka abe anibi ororo ya musa abe ni umar wana wa ta'ala ahewa da ka ire heni ne o se hewa jani amma mororo ahe ya ayuha nabi kulli azwajika wa banatika yani umar wana wa ta'ala bana address on to mori sallallahu alaihi wasallam with his title not with his name amanya nyɛ na bɛ aja akare na tu mori sallallahu alaihi wasallam daga muhammadu rasulullah wallazina amanu ma wa ma muhammadin illa rasul kad halat min qablihi rusul yani mori man shawe amma ya bija he agwo do mor mona wa taala deska oku mori ene awo ki emani nyi etiquette non yani they should etiquette when do are calling the messenger of Allah, peace be upon him, they should call him with his title. Not here al Qasim, not here Rasulullah, not here Ahmad. We are not allowed to call the messenger of Allah, peace be upon him, on that way. That is why it is it has been that one does not have a good moral with the messenger of Allah peace upon him

وهكذا نحتاج منا يعني أم يعني أو نريد هون وايجي يا أنتم مولى صلى الله عليه وسلم أذاك أي ياس إلهان ياس هون أن الله سبحانه وتعالى لك أن تهبط أعمالكم وأنتم لا تشعرون لا تشعرون يعني كروها سما إيجان وكا يعني أول لما كا أقرأ أراتك والمعنى إنما نهيناكم أن ربي صوت وفق يي يوني أيكم وهلا تويدي on wa nabi sallallahu alaihi wasallam wa jahru lahu bil qawl ka jahri ba'dukum li ba'd yani oyin no kare yo o oyin no yo asman ka e peni ma me ene enwa one karatan an amalukum wa antum la tashurun aw ko wa wa ni hele kai o ko no man man orewu inu mona kai e wa ya se ذكر في ala دليل على أن الذي يرفع صوته فوق aw yajharu lahu bil qawli ka jahri ka jahri li ba'd an-nas aka asana la so ka wele na ka e akurun wen ni hele hun wan nabi sallallahu alaihi wasallam ala na ka e e no ije ya ya nabi sallallahu alaihi wasallam kad yahbatu amaluhum min لأن هذا قد أجل في قلب استهانة بالرسول الله صلى الله عليه وسلم أوكي أم أي معنى ما أن yani on to mori sallallahu alaihi wasallam da me kina ka aw muhammad no wahyo wal istihana bi rasulillahi sallallahu alaihi wasallam do do sey won to mori sallallahu alaihi wasallam do wa won to mori nate riddatu anil islam tujibu hubut al amal yani bo me ka o do mirida o do to ni islam na ka anyo no me no koro do chakara ha ولما نزلت هذه الآيات أو كم إليه كان يتكان ثابت بن كيس بن شماس yani sabi da nawali kai sana wali shamas radiyallahu anhu jawhari soto da ga naika on wan on wan on be ya yani ni penyi ni tali wenye onye awoko ka wele ka ya kara be hura sunwe to banum e me ba e jamani chayenen hete wa kana minhu tabai nabi sallallahu alaihi wasallam o ini ona e ka annabi sallallahu alaihi wasallam o nyire o e ka o ka ko kaya la falamma nazala hadhihi alayat tagibu fi baytihi ayana almalaiki yata tagayabu fi baytihi wa sara la yahduru majlisu nabi do ko inihin do ko taynihin do be kaye a o ma ko ko ya to o ma ko nini ahana kaye annabi sallallahu pe فافتقده رسول الله صلى الله عليه وسلم أنتم صلى الله عليه وسلم ذلك إيانا روينا كندا يعني أظن أنه كذيري وسأل عنه ده سن فأخبروه أنه في بيته منذ نزلت آية ذاك آيوكا ثابت ابن كيس بناكو ياتون هدان هو معنا إيه إيه في شيء فأرسل إليه رسولا يسأله ننتم صلى الله عليه وسلم دوتو نيتوكا أنا هوسي fakola ɗauka ka inna allaha ta'ala ya kun umuriyar na baban agake ya yi hallazi na amanu la tarfa a suwatakun fauka sautin nabi wala ta jiharu lahu bil kawli ka jihari ba'dukum li ba'd an tahbatu amalukum wa antum la tashurun umuriyar na ika umuriyar ga kima yawan na ika odo asoza kurun wan don wan ya kebe bi ungun tumori sallallahu alaihi wasallam asuna okun tumori asuman kipenyi me na oku posa awoka okoro ni bewu do waya dɔk wa inahu kɔd habata amali ukɔla moriwu yani eh, sabit ibn kais dɔne roka ɔy man mana manche anon be yani be chuyo nen wa innahu min ahli nar yani on wana ina na kai anirane ben fada rasulullah sallallahu alaihi wasallam فدعاه رسول الله صلى الله عليه وسلم فحضر دون تمر صلى الله عليه وسلم دوكا هيا بن دوبن وأخبره النبي صلى الله عليه وسلم أنه من أهل الجنة دون تمر صلى الله عليه وسلم دوكا هيا كإننا الجنة يعني وقال اوكي اما ترضى ان تعيش حميدا وتقتل شهيدا وتدخل الجنه ذلك وينا كوارا داي كبورا اهناي كاي او بهل سويدا اهناي كا او هو كما اه هي وتقتل شهيدا او داي كبوسو داي كاي وتو شهيد وتدخل الجنه او لما نودون الجنه حديثنا الامام محمد ati hakim ọ ṣọ̀rọ̀ ẹ̀ndọ́kẹ̀ òyẹ́tí imam eh, zahabi don rajja in ka hadisa ne a sahih yani hada hadisa sahih qala bala yani de sa'id sabit eh, ibn qais doka eh baraditu me hinai fa qutila radiyallahu anhu shahidan fi waqati al-yamama yani sabit ibn qais da wada ka wuzu shahidi ame kura ko yamama wa asha hamidan dora dai ka bora ehanai kai ọwẹ ha náà ọni prestige وسيدخل الجنة بشهادة رسول الله صلى الله عليه وسلم يعني أبا والجنة he is going to enter paradise agobe because of the witness for him and I come to Muhammad صلى الله عليه وسلم has announced to him that he is going to be among the people of paradise لأن كل ذلك أبوصرنا كان ثابت رضي الله عنه ممن يشهد له بأنه في الجنة بعينه آه، آه، ثابت بن ثابت بن كيس اه انه نايكا على ين يوكاي اه ان الجنة انا ما يا كاري انا اه انه ثابت نايكا ديك اسابين اورا اه انه نايكا ان آه، الجنة لكن لأن كل إنسان يشهد له النبي صلى الله عليه وسلم بأنه في الجنة فهو في الجنة أبدا each and every individual, and I can the messenger of Allah appeal upon him, testify that he is a, uh, that person is a people of paradise, that person is in paradise. Abona Nabi sallallahu alaihi wasallam ono diwe nukaye on ina janna ozono anal janna oben. Wa kullu insani yashhadu lahu bi annahu bin Wahu wa huwa fin nar. Ona Nabi ara ka ko inira o inira emrimi abillah emrimi abu jahal lanatullahi alaihima. Amin sẹ́mẹ́ àgókẹ́ àníbi awẹ́n wà máa yà ń tẹ́kọ̀ àníl hawa ìlúwà ìlà wáhayò ní ọha àníbi he will never speak of his own desire whenever he speak he is being inspired by allah subhanahu wa ta'ala before he now made a comment. sọ̀rọ̀ mọ̀ náà ka ọ̀rọ̀ náà nìyẹn iye ẹ̀kọ́ ẹ̀kọ́ nyẹ́kọ́ wọn kà wẹ́ẹ́rẹ́ kìlẹ̀ làwọn wẹ́n wàá màmá lam yẹ́sàdúlẹ̀ hù rọ́sọ́lù sallallahu alaihi wasallam awela naika onto mori o dibenu ya fanashadu lahu bil umum yani ibe adibenu o ibenu ni ba do wa ibenu no de pro about the sallallahu na ko de ga ga ko lu mu'min fil janna abena naika mu'min o ko mori ya bin fil janna ay eh, nal janna wa kullu kafirin fil nar abena naika na kama wa bin ay eh, nira wala nashadu li shakhs muayyan yeba adibenu ya da naika eh, ọ̀sánà ike ọmọ ni yá ma ni yẹ ọ kọ̀dọ̀ ní wòlí ẹ̀wẹ̀ ọ̀dọ̀ ní ṣe ìwẹ̀ mẹ́ka bí anáhùn min áàlì oh, náà ọ̀dọ̀ ní ìnira ọ̀hùn min áàlì jẹ́nà ọ̀dọ̀ ní ìnà jẹ́nà ilẹ̀ ma ṣáhìdà lọ́hù lọ́hù tààlà wọ̀rọ̀ sùláhù sọ́ọ́lá ọ̀lẹ́ sálà ẹ ọ̀nà ìka omori ọ̀rọ̀n tuan ẹ̀rẹ́ àdílé nu ikọ̀ yà á omori ọ̀rọ̀n tuan ẹ̀ẹ́dílé nu ikọ̀ ìnà jẹ́nà ọ̀ọ́dílé nu ka àìnira. ọ̀sán ọ̀nà ọ̀nà mẹ́lúrẹ́kẹ́ ozotu ala kabili jihad ona sutun yenya ngunyo aljazm asira na ikaye o man hure to he qati'atan yani ka ha eh, hadhihi shakhs adhanan innahu min ahli aljanna inni aljanna yan ahoke omol wana wa ta'ala ono isa ina ya no mesu ani ori papa na ika ina na ika ba mo kala e papa anawa kuni hinira

haya sani kade ga kai nahsibuhu shahidan ye roki shahidan wala nuzaki ala allah ahad ye ma nyala o jo mori subhanahu wa ta'ala abanyani yani da ye woni le eh, ye roki shahidan e woni le ye ro korona ni ranu ye ma ka korona o ni bi aini shaus yani nai ka umma ni le umu wa ta'ala sabaqat rahmatuhu ghadabuhu ayan ban ono di ayudu muri subhanahu wa ta'ala godo mo subhanahu wa ta'ala dan mana zuwai atike tana yantu sallam in aya nan dilele oyi oyi uba sallallahu alaihi wasallam ana ika ezebe ozo nke na ọ ọrọ kwụrụ ba ذاك ولما نزلت هذه الآية تعدب الصحابة رضي الله عنه عمل شيئا نيته أصحابي رضي الله عنه ديكوا مبلا يعني بذلك حتى كان بعدهم يكلمه مسارة ولا يفهم رسول الله صلى الله عليه وسلم ما يقول من إسراره حتى يستثبته مرة أخرى أذن يوني كنت مولي صلى الله عليه وسلم دا كاليون أمي تنوصن ونتكالي أنتم مولي أوسوكا أي جنتم مولي أوسوكا pardon what do you mean جنتم مولي دا ولا تنوصن kura ile cha gondon to mori sallallahu alaihi wasallam yani ana asabi an radiyallahu anhu بعد انزال هذه الآية أو لم نري كان يتا أعلم يقوامن فقو في هذه الآيات دليل أن على أن كل من استعان بأمر رسول الله صلى الله عليه وسلم أوكي على أنينا ينن إسانا سوك أبينا إكا أنيشي و إلي أنتم صلى الله عليه وسلم يعني إذن إلا تهوني آديني ọ̀nà ndé ẹ̀wọ̀rọ̀ káyẹ̀ àyìn àkákáyẹ̀ ọ̀ntúnmọ̀rí sọ̀rọ̀ alẹ́sálàm ọ̀mánìká lọ́rọ̀ akwáyẹ̀ kọ̀rẹ̀ká ọ̀nà lórí kọ̀ntúnmọ̀rí sọ̀rọ̀ alẹ́sálàm ọ̀rọ̀ kúlù ummati yadhulun aljanna illa man aba yani abi ummati abi ummam ẹwà àwọn aljanna illa man aba ẹwọ̀rọ̀ ní ikọ̀ náà asabi ẹ̀lẹ́rọ̀jà allah wa man yaba ya rasulallah deke ne ko na won to mori sallallahu alaihi wasallam on to mori sallallahu alaihi wasallam kan kai man ata'ani dakhala aljanna ona asasam ozono awan wal janna wa man asani ona na kai o oh, disobe akon to mori ka den da kwenye anunyi onuru kai ahama na emeyo وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أن يكون أمره أن يكون لهم الخيار أن يكون لي أنر أتي أنين يعني جوم جوم مليون رمضان إلى مدى إن لي كاي أروكوني choice أروكوني إن choose يمون كاي أنر كاي أصلا نور كنامن You don't have that chance. You don't have that opportunity. The only thing that is left for you is obey that command ẹn sọsà nothing else. ọ̀nà ìdúrèké ìpa inú àrùn sálàmùsọ́lé ẹ̀kọ́ lọ́yìn gbẹ̀wọ̀n ọ̀rọ̀ ìní mọ́lẹ́sọ̀n tó mọ́rí sọlọ́lọ́ ọ̀rẹ́ sálám àsọ́yìn mọ́ náà sí sun wẹ́pẹ́ bá dòònù because ọ̀rẹ́ ìdúbọ̀ yíyàn ọ̀n tó mọ́rí sọlọ́lọ́ ọ̀rẹ́ sálám ọmọ ìyàrá àwọn ọmọ ìyàrá ìkọ̀rọ̀ ọdún bá yíyàn ọmọ ìsìn wàá bá kàá gúrí kútíàn àsọ́yìn sọlọ́lọ́ hmm. bil adam ọ̀nà lórí ke ààrin pàìlà rọ̀ wá ẹ̀ẹ́dẹ́ mọ̀ ní ní májèlú nàbí sọ̀rọ̀ alẹ́sálàm ẹ̀ẹ́dẹ́ mọ̀ lọ́kẹ̀lẹ̀ sí spíkà mú wá sí. sáàmì ẹ̀kẹ́ ẹ̀ẹ́dẹ́ kẹ̀lẹ̀ kọ̀rọ̀ wọn bá hẹ́rẹ́ dọ́ọ̀rọ̀ àyẹ́ ẹ̀bẹ̀bẹ̀ wọn tún mọ́rí sọ̀rọ̀ alẹ́sálàm. sọ̀rọ̀ mọ̀ ke yanni ada ẹsẹ dọlẹ yìí náà wọn kọlẹ yìí náà nka yìí ọsàn wọn tún mọ sọọlọ alẹ sálám ọmọ mọ nǹkan kan mọ sọọn ló wọn mìíràn yín ó rà kọrọ wọn bá omori subhanahu wa ta'ala da se zori da nka oyin ma ni me ejenye do kola ore do kola ore duha waya ana loke walitizau bihi riddatun kama qala Allah ta'ala fil munafiqin o ile misiya ini o don to mori sallallahu alaihi wasallam eni le ana ke oka e huna no da lewa do ka ora lewa won lewa no ne chilewa won o do mi hijab do ka wo yi ku awon agu ko mi asani ni istiza'u bi amrihi o isi ma he o don o ila na kai on to mori sallallahu alaihi wasallam o modan kama qala allah ta'ala fil munafiqin asma ko mori ma ka inu le munafiqin ni alladhina kanu yastazi'una bi rasulillahi sallallahu alaihi wasallam ayna ka be misiyan me jonto mori sallallahu alaihi wasallam de ya misiyan do mo na wa ta'ala fa walla in sa'altahum la yaquluna innama kunna nahudu wa nal'abu wa huwa sidaqai elni bena kare kenen a hena semen وكانوا يقولون أوكي كاكاي ما رأينا مثل آه مثل قرائنا هؤلاء يلي إنوا بيجوا كاري ويلن يؤنون الرسول صلى الله عليه وسلم وصحبه أن سمين أي من كان مناكا أنتم مولي صلى الله عليه وسلم أن لأصحابه رضي الله عنهم وارضاه يعني أرغب بطونا إذا هو هذا yani ausa ina eleken no god enya eleken na gana enya ngori satere wala ajban wala ajbana inda lika ije age laikini yanwa hu wala azaba alsinan yani la len le cheche we le cheche da arwana alma ka dole ka yana ka arwana le kusuba nyangwa nda ka arwana le cheche da yana ka aya go ka buran arworo ile cheche da ne أكف أنزل الله هذه الآيات دم سبحانه وتعالى دوتي آية ننهتان ولما سألهم رسول عليه الصلاة والسلام عن ذلك أنتم مولي صلى الله عليه وسلم أمي هاوثين لأنان قالوا لك إنما كنا نهود ونلعب يعني المناك بين أي قرية كان دنا معهن يعني نتكلم بكلام لا نريده أنا كاير أنا كاير أنا ما كان أنا مينن نريد كذا ولا رجع سوريا دكا أنا لا أود به إيش هو هذا دكا يبون هسيبله هنورين كان you don't you don't joke with something that uh, it is a sign of Islam. You don't make a joke with it. أنا نك ولكن لنبتو به أن أن أن الطريق يعني ما نكاليون يا كاليون أقول أم كتنا هيدن أزارو سيا يقول كأن ده سيا كاي ده سوم كونغيان فأنزل الله هذه الآيات نم سبحانه وتعالى لتيانو يتن قل أب الله وآياته والرسول كنتم تستهزئون yani kawa kai lili umurihi ati on ayi umuri fona wa ta'ala atuntu umuri sallallahu alaihi wasallam ene ya zimisiyan ona akala da kontu umuri amanika de ya kirinyin numuri fona wa ta'ala la ta'tazuru qad kafartum ba'da imanikum any excuse any nene ولهذا كان صحيح وكغوثنا ندبر أنا جلك أن من سب الرسول عليه السلام هنا كنت مريه كان كافرا مرتدا هنا كافرا تلا مدين يريد هنا دينا فإن تاب قبلنا فإن تاب قبلنا توبته قبلنا توبته أوكي أو توبة توبا يا دونويه لكن ننا أما لا نرفع عنه القول يا كوينا وبابنا وكوي ọdọkun tó mọ lóhun lọkàn náà túgbà lẹ́yìn ẹ̀ túgbà ọ accepted ama abẹ́lẹ̀ ọkọ yọ. bal naftuluhu ahọ́dà bí hákì rasulillahi sallallahu alaihi wasallam ọkì yà wọ àgọ́wé ọ̀yẹ́ dọ̀ hákì tó mọ sallallahu alaihi wasallam ní káyọ̀ ọ̀rọ̀ àjọ ha. wọ́n yà kọ́tà náà hùbá dàtọ̀ bàtí nasuha sọ́díkọ́ sọ̀lẹ́yìn alẹ́yìn kasáyìrì mùsùlùmí ọkẹ̀jì yàrá àwọn ọ̀rẹ́ mi lórí túbí zẹ̀yìdá dé ẹ̀kọ́ sálà ayọ́ asmanka ìmẹ̀ ẹ̀kọ́ sálà ẹ̀kọ́ múlíà náà wọ alẹ́dínà ẹ̀tọ́gbó na minal kọ́fọ́r àwọn minal mahazi ẹ̀nà ìkẹ́ni ẹ̀túgbà wọn kàmá wọn àìká ẹ̀nẹ́mẹ̀ abẹ́ ọkàwọ̀ ọ̀ídìsọ́gbé ẹ̀nà ìká ẹ̀nẹ́dìsọ́gbó múlíà ọ̀rọ̀ntọ́n yani ayọ̀nọ́n ọ̀rọ̀ ẹ̀bẹ̀ tíjà ádàbà náà ìká ẹ̀ àwọ̀rọ̀ kẹyà ní lélẹ̀ ọ̀ntún múlí sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀hún náà ọ̀n tó mọ̀rí sọ́ọ́lá alẹ́sọ́lá lẹ́mìẹ̀kún mọ̀júdù bẹ̀yìnà ọ̀n tó mọ̀rí sọ́ọ́lá alẹ́sọ́lá ọkùnkùn exist iná kanáà yàrá gbọ́rọ̀ àákúnyé ilẹ̀ yàrá kárẹ̀ sunan lórí káyẹ̀ wọ́n aṣá òṣìṣẹ́ wa sha aṣá òyìn kọ́rẹ̀ ẹ̀yẹ yani we are treating rasulillah alẹ́sọ́lá àti ìkáyẹ̀ ọ̀nà màánu jẹ́ eh, hadisa ilẹ̀ ọ̀kan báwọ̀ káyà àti ìkáyẹ̀ bọ́nọ̀rẹ́ jẹ́ dá kárẹ̀ ọ̀nà. naam إن الذين يغضون أصواتهم عند رسول الله عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى

لا يكافم مقرا ثم أثنى الله تعالى على الذين يقودون أصواتهم عند رسول الله صلى الله عليه وسلم دوم المنا وتعالى دا جماوا أنا يكاي أونين إيروبته إجن يدون تمر صلى الله عليه وسلم فقال لك إن الذين يقودون أصواتهم عند رسول الله صلى الله عليه وسلم أولا أنا يكاي أونين يعني أونين ده داتي إجن يدون تمر صلى الله عليه وسلم

donc lamma naha an rafi sawti fawqa sawtihi amiri ya oy kurma wa hira hunu ngontu mori sallallahu alaihi wasallam abi ko inu ko asman ki penyi ne wa me no ko en asna ala alladhina yaquduna aswatahum inda rasulillahi sallallahu alaihi wasallam ala now Umar subhanahu wa ta'ala those be praise those that used to lower their voice when they are in the front of the messenger of Allah peace be upon him ayahfadunaha ويتكلمون بأدب فلا إذآت ولا سهم يعني الناس بوين نتا ده يا كاري ويت اتيكيت ناي كاي اني نا نوين نوزي جونتو مولى صلى الله عليه وسلم اني نو كنا كنا ولا رفع صوت ده نه كورون وين باهرن لكن يتكلمون بآداب وقد يعني بها كورون اي كاري للي آداب للي امم متان واسرو اي كاري اتي اوي كون وكي قال الله تعالى من نبلك أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لأن لك ومننا وتعالى أوجوان أولئك دو يزي اسم الإشارة يعني تعظيما ذلك أو ماكا دوك أولئك هؤلاء الذين أملك أولئك أنا بدنا يعني أيس تعظيما لشانهم أيس دبني إليهم ورفعتم لمنزلتهم أتي أيس كاهل وجنن لأن أولئك من أسماء الإشارة دلت على بعد يعني أولئك بنا إن اسم الإشارة أنا كوصف أنا كأود نذي أما وذلك لأولو منزلاتهم وصنع أيسي سوزو أمن لبا أدينا كأينا فأتى اسم إشارة بيانا لرفعة منزلتهم وولوها يعني مولانا وتعالى دشوا يعني اسم الإشارة أنا كأي أمي هاي oyi neba anaghị ka ee neba dudiyan ne dọka hira zama subhanahu wa ta'ala dọki amtahana allah qulubam qala ulama arwa ne kai ma'ana ahlasaha litakwa umuri ne na ni dai kai na wa umuri kana e ayanin fakana qulubihim mamlu'atun bittaqwa allah azza wa jalla ayanin ne bene hiyo an wa umuri ne ni do tete mon wali hada agwa non ta'addabu bi adabi allah ta'ala

yani en nema kurun wa hele asuman ke meka imbe nyima sura nan ke eh ibn abi mulaika ona ga ke o woche kadal hayran an yuhlika o ko woche azade ngode ngwera o woche den halaka <clears throat> ene wala den wada wai bana kaiwa ona bi abubakar ona umar radiyallahu anhu asma kima bi kai nuwi kana pala ke ani wafdu bani eh, tamim ani alana hori bani tamim be din ebe be tonto moni sallallahu alaihi wasallam abubakar radiyallahu anhu dawni si aro onto mori o isaro do sharo onto mori sallallahu alaihi wasallam ka ase kaka da ase moda be wa din umar radiyallahu anhu dawni ki ase akra ibn habis ase akra na habis de abubakar radiyallahu anhu donc ma arota illa hilabata yanyi suwe sai wale su jimin ye de umar radiyallahu anhu ma arotu hilabaka me ska mi sho kama su junye ina min ye mi ro de mre kan ya ndome ke ene e wono je ya sai na so be fartafa asawtahuma on wala e wadora akura wa heren yani polo ijada dumu tuna wa ta'ala dicha nabi sabe bin nuzul anasi kana kai la tarfa'u aswatakum fawqa sawti an-nabi aso kurunwa wa hera do ya beba onwo annabi sallallahu alaihi wasallam abubakar radiyallahu anhu ọwọ́ náà kàrẹ́ yóò tún mórí sọlọ́lọ́ alẹ́sọ́lám bọ́ọ̀ yasman kò zọ́rọ̀ kàrẹ́ ìwé lánàá kàrẹ́ wàá gòrè ọwọ́ ẹ̀rọ hùrà wàá hákàdà umar ibn ọ̀tọ́ rọ́jọ́ lọ́wọ́ anhu. ana me dana man ra me biranan umar subhanahu wa ta'ala when he now give this command those that act within the without that commandment and I can name with the commandment. ọnụmụ subhanahu wa ta'ala ara na-aga ma daga ka ya e, awela na e ka ya e, enne kwuru nwe nnichi idon tumuri sallallahu alaihi wasallam أولئك الذين امتحن na قلوبهم للتقوى إلا بلما نايكا أمرنا وتعالى أرام kwohiwai umuri ọla mmeka ya ọla anya ya nene hụni ewuwe ụda ika ya àwọn ya umuri mọna si ihe dumuri mọna wataala fa ọbẹrọ ansawabim mene mani ka huto si ana-aka e nribe-anyi nemo-ikuku mana wata lara-lare ok lahum ma gofero agha-anyi wa oyimoyi je ire wa arjuru-azim as huto si ana-aka all dem kpole-ke ana were den oyika ana-amurika ka lahum ma gofero tun were lahum ki a ni aya amara ike jerin war ma شبه جملة خبر مقدم إنه باب الناس داويدين إذا مبتدع مغفرة لأن وأجر معطوف على مغفرة وهو مضاف عظيم داوي ناتن سوري أجر بمنعوت عظيم داوي ناتن then wele awe se saya mubtada itene sinyi mire ono hura dawidin anam daro hwaye ne ar hwaye ana ja lake fa in fatata nutqa bismi fa mubtada wa nuzi ila idai ka ila hausu nuzanin jumla na mubtada wa ban dake oyi manu si dawede ni sana kai hakian ona kai oyane eleman yani taqdimu ma hakuhu tahir tufidul hasr yani oyi dawede sana kai hakian bawo ko ya ni vele man dai ko na dawidin o min ka a joche wa lahum ala nyewa sabe magfiratun o ijewe wajun azim okay magfiratun min allah li dhunubihim yani ela nyo ijewe hun bo mo zona wa taala huni akobe anaika eneme wajurun azim ala amalihim salihah dela nye utucho denwo enu ko ra anaika e eneme donc ayonon ora so ila anna salah salah al ke awere o itenyi ono da atenyi ono be ke ayo tenyi li qawli imtahana allah qulubahum litaqwa yani mo bona wa taala ola nayele ne da ka isana ya wa mo bona wa taala ono ko to kama qala nabi alayhi salatu wa salam fil hadith sahih an kuntum mo sallallahu alayhi wasallam o me ka ini hadith na o je tere atakwa ha huna isana ya wa mo idan oyan وأشر إلى صدره الذي هو محل القلب ثلاثة ننتو من صلى الله عليه وسلم دو تنوه يان أهانا إكاي إذا آيان دو وتنوه يا أبيتا التقوى ها هنا التقوى ها هنا التقوى ها هنا هذا حديث رواه إمام مسلم ولا شك أكان لكاي أن التقوى كسناه أنوهي إذا ناهي أو دور كاكونا نوهي مولين taqwa al-qalb onobe ijaza have the fear of Allah in his heart amma taqwa al-jawari wa hiya islahu zahir al-amal akawele da gangan wannan yan wahin an wahi da gangan wannan yan wahin mu dole kai odon ma ba ndaka ah ahlut taqwa ah ba ba ok onobe kai ehe hodo mani zuzan fa hadha yaqa'u hatta min al oke dọdọ mani zoda hụ na ọdọ na ọdọrọ wa ọdọrọ ki ije abẹ ọtọmọ mọ na abẹ daaru sẹ haza ya kọ mina lẹ munafikin ọsọ nọ ọnlẹ yi mẹ hụ na munafikin ọdọ mọ sọ na taala wa كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنا يؤفكون نعم مرضنا وتعالى أما كريم نابكين أمريكي وإذا رأيتهم وأمن لواه to jibuka ajisamuhu da nwe da bawo yani sa nwe ajisamuhu mona nure ka ajisam ono file then now yani wama ni lewe kan the way they dress elewe ni de che dure ka enya ne disase lewe ne nyamba da za nyinga nyinga no mere no le wonye le ije ba ndo ogodo ana ka dure ka sister no ni takwa a lot of program is there wọ́n mọ̀ ah, á kàlẹ́ ka oní inú ka àmì ọ̀nyẹ́wò jí jihad ọ̀nà kàlẹ́ jihad ihun. wọ́n ìyàkúnú tasma him ẹ̀nà ẹ̀ bá kàlẹ́ yan you like you love to lis ten to them because of the way they present it they present it beautifully. ama dem man ya na ka otenwen is so beautiful so islamic if you look at them you think that they are people of paradise already when they speak you think that they just leave the paradise and they are coming domo subhanahu wa ta'ala ka annahum hushubun musannada be asman kai oche e, anaika o ko ya won yasabuna kulla sayhatin alayhim abe wa mana muwasi wa mana kale abu men bero ka wala ja foto yenin ni gona lure kai amen don nuwasi eje afi meta aroho no no no ko e ko be na hum hele ko no be do se ko bali le yanda kai on ken ko wa ja foto hin wala zehara no kure mu ba ya te but agoke ere anaka isozo wono ndaka this how munabiki anami anami dábòrò káyẹ afẹ́fẹ́ ọ̀dọ́ àkàrẹ dèrè ọ̀nà ọ̀dọ́dọ̀ àwọn wọ́n lè láì hamd it is a type of change. alam yaani lezina amanu an tasha kulubahu li dhikri llahi alam yaani lladhina amanu an tahsha qulubuhum li dhikri llah wama nazala min alhaq

ayi mana wu a so mori subhanahu wa ta'ala yani ayi no yanwa in na ikomo o chiete eni na ikai isuno mori chiete o na zala min al haq mori chiete na ikai ele ono na zaida ben do mori subhanahu wa ta'ala do ka so yani ne iri mere na

sani bila hana kama wa wannan sababa ka we should raise our standard above that asai ka ye yasabuna kulla sayhatun alayhim dum ka humul adu fahzaruhum elena eh, yani bi even be careful of them qatalahum la anna yufakun o duwa ku eme yan ma ni re eme ku nyangwe ijesi awere mo nai kai era aye kai anare dai dai sahawa oyi si si sama ka yabi na yanu mabi ka isa na ahi takwa fil jawari oyi nye wa hiyo muri ino chemu ale kini lale yani abodo nyangunya munabi ko nyangunya ona mdule ke omo bona wa taala ije iskono nini okwo muri oboro ewe like ai omo bona wa taala ono adu loke lakini al kalamu ala taqwa qad allati hiya bihi salah awe era ka o kalama ni ala taqwal ijoro aka aka oro no nyen wa humuri nai ono bi sanai kai owa mi ko tinyin nasallallahu ta'ala an yarzuqna zalik dia he mo wa ta'ala izi awu wa humuri nai mi odo dia banya ka amale le kene do sa me do sa mi brothers sisters

ọka anyị final ade yari omori iwe e yari otu omori iwe apeju asma nka yọ narucha na harete ok asma nka ya ya ni okwu omori ọrụ ọrụ illa ma rahim rabbi e onu omori ọba ya o se mi rahim ahụlọ ale aw hal kulliya abika ọrọ da akure wan aw sharbu duhan aw na ke husiga watanharu wa tuhawwifu min iqabillah aw kujuwe ya ya

in with every easiness yani ba kare yo lele oyro law kana ma hunna mutaqayan la kanat al jawari mutaqayat ana ikaye esonu ko idenan anwa yo mori awe subhanahu wa ta'ala egenwo genwo oyani yani ile anwa yo mori ona nan ona ndo ke liana nabi sallallahu alaihi wasallam yakon au kontu mori sallallahu alaihi wasallam o gake ala stubete wa inna fil jasadi muduga

non to mo sala ala sobete wahi al qalb ono if that lump of uh, meat if it is okay if it is pure if it is good the whole body is going to be good but if it is bad if it is worse if it is spoiled it will happen to the other part of the body ona ndure ke ijeje ni bi they are begging one another de ya ka ira re ana ka eso na yoro ira ra sho to hen dure ke e ade pe ira ka nyam wo mo ri ni re awu ka wa tinje de ya na woje ama ana we ka warara e ya na mo na rara wele ira re but man ke ono wa na ka eso na yoro you can only express yourself with your tongue ona nure umar wa don mana kaye na kaye a wani etiquette tun tumuri sallallahu alaihi wasallam yani isanun tumuri sallallahu alaihi wasallam nye ya se mukoro ijono ya mana se mukoro da ya se sabana ta kaye yara inni oza na onyi and this is each and every individual ana ikoko mori you this should expectation kasun ya ngume do ini ana ikai, omol mana wa taala o mani kai ona medure ke anyi ya bai because onto mori sallallahu alaihi wasallam ona bai yesi arawo yani yoishi oni yeshi okaya hama ayoka onto mori ona sallallahu alaihi wasallam ono mori ka ke lakad kana fi rasulillahi uswatun hasana ala anya ina onto mori sallallahu alaihi wasallam apejuwa ida لمن كان يرجو الله ينايكيش وإن أجل ملمنا وتعالى إذن إيه نجل واليوم الآخر أتدن لك ويدل ما دعيني من الفائزين ينايك أين الفائزة أنا ندورك أقول ملمنا وتعالى أكالي آه أسابين رجى الله عنهم وارجاء دي جوانك إن الذين يقودون صوتهم أولا نايك أيرونة يعني أموانين سمع لأجل تعظيمًا ní rasulillah sallallahu alaihi wasallam ọ̀hìn dubani yẹn tó mọ̀rí sallallahu alaihi wasallam yẹn wọ́n sọ́ọ́lọ́ alẹ́bí yóò na sáwọ́ alẹ́nà hal na tati anuhibu nabi sallallahu alaihi wasallam misla hadha alhub yóò bó sì káyè yẹn yẹn dubani yẹn tó mọ̀rí sallallahu alaihi wasallam ọ̀hìn sì yẹn tó mọ̀rí sallallahu alaihi wasallam ẹ̀hún òyìn ṣe náà yẹn dúró káyè àbẹ̀rẹ̀ ẹ̀ni ẹni mọ̀ní káyè ẹ̀ni símẹ́rẹ̀ dọ̀ ọ̀tọ̀ dọ̀ yani ya anyanwụ mee ya ina nwanyị ọnà lórí kò tó mórí sọ́ọ́lá alẹ́sálàm ọmọ akàrẹ́ ọkẹ́ ẹnna unasa min ummati na báàdì yàwọ́dù àhàdúhùn lọ́wọ́ ìsọ́rọ̀ rúyàtì bí àhàlíhì wọ́n máa lèhì ọkẹ́ ààyè àlà ìní àlùmọ́ mọ́ náà ìkẹ́ ẹ̀yà rẹ̀ ni na atogbe ni dɛn na ban. daaka agogo ni rontu mori sɔɔlɔ alayhi salam yanni bɛ yaa mɛn yanni hali naa nu min sinfi zaalik min ɛɛ eh, min sinfi hawulai yaa yi ne wuli mɛn ka we are ready to sacrifice whatever we owe whatever we have just to have the glimpse of the messenger of allah peace be upon him Yani. anya na ka isu abagu wele enwere na kan abubakar radiyallahu anhu ora me anile anani daka do da ko sa ntu wori ko do me ọ̀rọ̀ sísá pẹ́ ẹ̀ abọ́kàrọ̀ jọlọ hánú dọ́kọ̀ àbẹ́ ẹ̀yọ́nà àbísọ́nà ní ti ní èyí dọ́kọ̀ ọ̀dọ́kọ̀ ọ̀rẹ́ ẹ̀tẹ́n lóńtún mọ́rí sọ́ọ́lá ọ̀lẹ́sálá dọ́kì máa àbùkẹ́tàlẹ̀ àhálíkà sáìsánà ìkọwà wọ́tẹ́tẹ́ yà ní ìdá abọ́kàrọ̀ jọlọ hánú dọ́kì àbùkẹ́tàhùn máa náwọ́tẹ́tẹ́ wà allahu wa rasuluhu òmúrí ọ̀rọ̀ tuwan yani ana mena uridu min eh, min kunna mi e zo hono baune an tahayyalna ma e fi hadhihi sabah kawa miss kawa imagine i want you to imagine with me this morning and your imagination is this so that you'll be able to question your conscience conscience you'll be able to question your mind which part am i belong لو أخبرك أو لو أخبركن aase nu bɛn ne ɛho ɛne no no daa kaa o kae ɔnto mori sallallahu alaihi wasallam sayazurukunna ewe heo ne ɔ sayazuruki ewe heo ɔdo nyɔdo nyɔdo daa kaa ɔnto mori ewe heo fi hafihi leila ɔ fi hafihi masa yɛn ɔnto mori sallallahu alaihi wasallam is coming as a visit to your house this evening wale sa ziyara tufakol koso fi tuke ashaharu kamila on to mori sallallahu alaihi wasallam o wa ala pe o wa o yani is going to stay with you for a month labuda an nas'al anfusana kaifa kaifa nasta'iddu li istiqbali rasulillahi sallallahu alaihi wasallam how are we going to prepare sebe mutenya na ka e ozoro oro oro ka on wa na jero to mori alaihi wasallam Uh, abu amar mahmud al-misri ok aza oitele wuna gero to mori sallallahu alaihi wasallam aza wa ga hu da tayne le non asafu awal yani ibi papa yani haulai allazina sayazunnun an yan wuri mana kai ebe lo kai anna baituhum lam yunassim li istiqbal rasulillahi sallallahu alaihi wasallam ili yani is not befitting is not suitable to accept the guest honor yani guest of honor on tumori sallallahu alaihi salam ya na ni ese ni sheke o me nyamu dole ke ile awo so that don na rent five star hotel or any hotel anaika or ya ka gamji or whatever on ma shin tumori wa tene kasoro ọrụ na mụrụ

the carpet ọwa nsona ahịrị ọgị dị otu okwete kitchen chair so dum ori ọma na ebedo ebedo ka yes you dey son of sinful silence was sinful silence yani the third category ẹnna ẹ̀ náà ìka ẹ̀ ẹ̀ ẹ̀ kọ́ńtò mọ́rí sọ́ọ́lá ọ̀lẹ́ sálám lam yahtamu bihazihil ashya bihazihil asas kọ́ńtò mọ́rí sọ́ọ́lá ọ̀lẹ́ salam. it doesn't give importance to this uh, eh, abẹ́wúrẹ́ It doesn't give importance to your cushion chair. It doesn't give importance to your house. Antu Muri sallallahu alaihi wasallam ọ̀nà bí ọ̀dọ́ náà káyé káyé atábọ̀nà anyanwọ́bọ̀rà ìgóòdò dọ́ka hẹ́yẹ. Orídò an asbẹ̀ fẹ̀lẹ́m mẹ́s káyé iná ọ̀hán mi nẹ́kọ́ hẹ́. Ìjẹ̀nyẹ́ iná ọ̀hán máa dín ọ̀họ́ lóhun ẹ̀kọ́. aju'u fa asbiru fa ashbi'u wa ashkuru onwa okume dimi nyusuru ehino hamdo me kai manyangu kumuli awa subhanahu wa ta'ala ono me na ọrụ. Ya yani the time of thinking of Allah the time on which we think of Allah it will be reduced ehwa da Ahịa ụlọ ọrụ ọrụ na alaika ọ bi mo no mane ha doji ti onu bread hụ. yani ọmọ na mẹtẹtẹ na mẹta kẹnẹ ọlẹ goligo na kaare ọmọ ẹlẹ ya jẹ ọmọ ẹwọ ọlẹ na dọba ọ hẹ lórí kò yẹ na papa na ọkà na papa sọ wẹ ìjẹ ẹhún lówó ẹwẹ lẹ alẹ yẹnyàn ya ìlú ní ẹnumọ náà kọ́ni sakoro ọyìnbó ìtù ha bi bẹbẹ ni you are only pondering on edo wa hono ndu nyima mi sodo no te na wa le odo nyete ha so la nu mawo na what is the time to think onto mori sallallahu alaihi wasallam o ka mi ska o wa ko me de mi nyusuru e hasa de no hampa ashkur de mi ko muri wa subhanahu wa ta'ala ana ga e o oh, man me ani na ye ka this is onto mori sallallahu alaihi wasallam ya non to umar radiyallahu anhu o non we hinetu ka ine yono inan ya ni e ze ze abi ah, al ah, man ga ah, o oh, ba man to bana le ka de chi o oh, ye umar ibn don su eh, ne ẹ̀họ́ ṣe ìdò olè dò adam dáìka òwòrán wọn wá ọ̀sọ̀tẹ̀ náà tó mọ́rí sọ́ọ́lá rẹ̀ sànà ó kàwé èyí wẹ̀yìn à ń kàwé èyí náà à ní kó èyí òkà yẹ ẹ wọ́n máa ń ní aljanna náà yẹn ọ̀nà máa yọ̀n tó mọ́rí sọ́ọ́lá rẹ̀ sálám yẹn sọ́ni bá máa wẹ̀kẹ́ dúró ká ọ̀sán àmọ́sọ́wọ́rẹ̀ yẹn sàtàzìmọ̀ wà áhàlẹ̀ wà áwùlá dole kai isimi makusala dole ka mana kusala usim mana yi no me da ja he o he go de ihe ti da ja he da mo tuma kaza da ma mu e ji salo tu e ka abu na nya me ka ro me am not at the of salat na ka dole kọrọ lan ka le on to muri abe o de o ho abe o misala zuhuri o tu wale ma mu Ọ fa wo like do se ka ja ka le <clears throat> o mere ko zuhuri otu tu do ha kusala ìjọba ọ̀nà ọ̀gá àwọn. you want to make yourself you want to face kọ́ mẹ́wọ́ ọ̀nà ìka àtẹ̀yìn àwọn òde àdóso ọmọ mi jáde ló kalẹ̀ ọ̀n tó múlẹ̀ àwọn ọbọ̀dà mi jáde náà. àmì ẹ̀yẹ ẹnu àmà àwọn ẹ̀mẹ̀rẹ̀ wọ́n ìnáà sẹ́mẹ̀ rasulillah salam is coming. yẹn ni àwọn olùlẹ̀ ńlá ẹ̀bìdì nílẹ̀ ọ̀dọ́ náà mọ̀sọ́ olùlẹ̀ èlò ọlọ́rọ̀ ẹ̀dùnrẹ́ ka ẹ̀ àrẹ̀yìn fòtó díyó díyó ló kóyìn ní hansẹ̀tà ló sì yìn ọdọ àrẹ̀ wọlé yìn ọsàn kọ́ ẹ̀ kàní akọ́nyá náà bọ́yìí dọ̀rọ̀ because wẹ́ẹ̀ ẹ̀wọ̀n tó ń rí bàrẹ̀ lọ́ka eré hansẹ̀tà òmìnir dèrè dùkà mọ̀ ẹ̀ lọ fòtí lẹ́yìn lẹ́yìn ẹ̀yìn wọn mọ̀ ní mẹ̀ ẹ̀yìn mẹ́rin ní yìí lọ́wọ́ àná àbálùwọ̀ wọ́ ṣọ́ báyìí dọ̀ you no lie to others to see you like that so you try to be as modest as excellent as possible agodon tó mọ̀ ní sọ̀rọ̀ alẹ́ sọ́lá dóòhìn náà ẹ̀rọ. Yeah, I believe kai osikonko nye mrew. We would like to be in this third category. Yeah, ye ruka na di hotel, ye ruka ya se penti lehi. Because yeah, ye eh, the type of caliber, ya ye eh, caliber non to mori sallallahu alaihi wasallam kai. E boro na ka ana hados kai amani kwa be esana no gwawe. We would like to request ka sansan anyire kiwa do so se kwa ni kewu. Everything you want to do it excellence. wasu'an an rasulullah sallallahu alaihi wasallam lam yazurru na kaza antum muri be he akon abu mamu al misri akon tum muri man be he ala won amma sunnun tum muri sallallahu alaihi wasallam ladaina mawfur sunnun tum muri sallam bana manego ana ikaye a woro kayame yani biya hen wa isikai ya ka an o are you like that to his sunnah wa ya ina je na ga ele ele mo do ka e u je je gbara o e mire nu yara o e se jai and the like and the like and the like you are still find one thing so this is what is expected from us we should make ourselves as man guy ye le le ntu mo ni sallallahu alaihi wasallam amma we are behaving asi tose ka ye be ɔnɔ n tɛna k'a zɔn ta n mɔri sɔrɔ la alesara ɔ k'a b'a n'a ye k'a e neelem ama if they could sacrifice all they have in order to have my sight in order to have a glimpse as the messenger of allah be peace upon him they will do it then why don't we change our life pattern why don't we make a resolution that you want to be a changed person you want to become a born again not born again christian. You yani born again Muslim. That after Ramadan, all that you have left, all the evil and the bad character that you have left, when you enter Ramadan, they shall remain under lock. They shall not come out to see the daylight again. So yeah, imagine, Muhammad Allah. أو كان تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك وهي كوموني أذيك أمني لين ana bi kai ewelo to mori sallallahu alaihi ewelo mori subhanahu wa ta'ala o mori hirew asa kai abu mai you just waste your time on unnecessary thing you waste your time on watching Nigeria film on watching cartoon on watching Ibira film and the like man, wa mana wa Oh, I'm watching all season of him, Malin and they are like. Where the time on onion? Wallahi, yeah, if we are serious. Oh, you go. If we are devoted, we will not have time for such nonsense. And we are not learning anything from it. You are not taking. Eh, I better not watching Nigeria film. Or, or, or, and I'm not more road to Some many television. I'm going to watch news. What have the that news that we have been watching over decade? What have you gained from it? Where in the news? Ana ndoja hana doke. Naharuka ya magruru sahwan wa ghaflatun wa layluka nawmu wa radilaka lazimun tasurru bima yanfa wa tafrahu bil muna kama sarru bil lazati fi nawmi halimin وتسعى إلى ما سوف تكره قلبه كذلك في دنيا تعيش البهائم أكنهارك يا مغرور سهوا وغفلة يعني أدعو أولئك we have been deceived sahun wa gaflatun abani wonu si yai abani wonu si naita you always imagine guy. you say all the time i'm just 30 i'm just 20 years i'm just 25 years i'm just 30 years i still have a lot to do when I have become old, when I have become an adult, I want Mama Raya, a general Madima hijab. By that time, I will now live as the wife of Rasulullah Sallam lived. Then who inform you? Who give you that audacity? Who gave you that content of mind that you are going to live till adult age? And this is the time you have And I'm okay. Adwa, Magurulum, you have been deceived. We are busy watching northern film. We are busy watching seasonal film. We are busy watching Ubanchera, Poto Ig and the like. Wọ́n á ṣe dọ́ka ẹ̀ ọ̀nà kan náà ṣe pa fún mi ọ̀nà kan náà ṣe kún mi pẹ̀lú ẹ̀ka ẹ̀ka fíìmù náà náà ẹ̀yẹ kúrẹ́ ẹ̀yà mi. Ọ̀nà ọ̀nà wọlé ìlú kanáà mún wọ́n rọ̀dí lẹ́kàlẹ́ bí mún yẹn ìrọ́wọ́ dọ́bàrà And ali sana destroy oda hadimu lazat isana duhine laka lazimun doni mani bababo wajibi awe kawen ana nantu mori sallallahu alaihi wasallam to ko zkuru hadimu lazat wa tamayne isana ikavo duhine And we should use we should utilize our days our week our month our year in the service of Allah ana ah, loke tasurru bima yafna wa tafrahu bil muna we hiya we we hina ijodo amani hisawa wa amani nyikai we rukọrọ ahun mi lo wa logo lori ka you are so happy you are so relaxed yani tasurru bima yafna ay we hina itan we hina ran bima yafna isana kai very soon it will go away very soon its expiration time will come because ẹ̀họ́ náà ní expire time ẹ̀họ́ náà na ìjúwọ̀ ìjúwọ̀ ìjẹ́ expiration uh, expire time uh, or two wà ṣẹ̀hẹ̀dì time because you have expire wà á kó iná ẹ̀họ́ náà wà á kó ọ̀kátọ́ dẹ̀ wọn ọ̀nà wàhálà expire ìjọ ní ìjúwọ̀ expire yẹn ẹ̀rẹ́ ẹ̀ma ní extra optional expire dáko yìí ló dà for one month ọ̀dọ́kùnrin yẹn sọ wàhálà expire wà á kó iná you are a disturbance. ana ndoke we hina bima yafna wa tafrahu bil muna yani anyi loke no mori me o kae o mori o we are so happy ana ndoke kama surru bil lazati fi nawmi asụman asman kae o me ya ai e hina no na kae a swara e huna oronya nwa swara dure kae dɔna da lɔra aka hɛ ɔni mɛ ɛni da yɔn ɔni ma kini jacuzzi yɛn lɛ yan. yẹri ọmọ ìkúsọ ẹ ọtẹ ọdún náà ṣáájú ẹ ọ ẹkọ àwọn ìlú wa ha ara di lónìí dùgá ọ̀nà lónìí ka ẹ̀rọ lóde yàgò sọ jẹ́ anáwó wa ndọ́ náà rọra ka asọ́wọ́ agọ́pọ̀ àná àdọ́n anáwó sàn ndọ́ náà rọra ka mbàd ọ̀nà mẹ́rin ní restaurant ọ̀dẹ̀ wọ́n yẹn ndọ́ náà àrísà so ìjọba náà ha dá àhọ́ra ilẹ̀ náà ha lọ́kọ́ náà ọmọ yẹn ni they are just ana ndoke boy asman ke lazati fi nomi hali uhine na e, na ikaye arura ononye ana na aronya okay anjo na so o ma da arura ka ora kona sho tenta la kona sho tenta don ya non ka in fact ever ever me 20000 na odo dole ka 10000 mi ka ma so non ka 20000 10000 no le ki 20000 na odo okay no so ele ya na na akun don na hala lo mi aya kunya na tana ka heya nan ko shi ko kudan ka give me the 10000 i will manage <laughs> yani is no mula a wina na ina yani is just an enjoyment na ka e wa harajin were ah na ka watasa ila ma so fatakrahu qabbahu duwa masore you are making an effort so I make an effort on something that very soon it will go away and you are going to hate it when it go yani what masowori tin sana kai uwa awa katawen awa eji ejisona na doki kazalika fi dunya ta'ishul bahaimu ano me bin re honon yani ani sopa ani sopa mera were sopa ehe ni ehu ni seta yani ene sopa no were e han man river around threaten the first one na, let's take monkey as an example jewo onyo chana so nan now ṣọ́gẹ̀dẹ̀ ọdọ́ rẹ̀ ọ ọ̀hútànà ìkáyẹ̀ ọ̀nyẹ́ ọ̀nà ẹlẹ́jì hílẹ̀ ana isu farming is not it revolve around this three and majority of okomori some of them their life revolve around this three too yani oni iskona mukuwe seminary iskona kuwe onyi good job anaika ọrọ anyi job ọnọn people will recognize him in the society people will know that he has arrived people will know that he has achieved then after that dɔɔ nyi lehi so ɔlɔ adalehi now ndo adalehi now ka is befitting the third aspect dɔɔ sɛ ɛbɛ anyi spouse dɔɔ bɛ anyi ɔnɛ ɛna ati lehi nan it uh, it ended here ɔnà tí a kú yẹn náà ka ɔmọ akú yẹn nan is doing it for the sake of allah ɔnà ndawuro ka we should move our life ahead of this uh, step okomori ya wara kumane ya ana ndure ke ada by ma rasulillahi sallallahu alaihi wasallam our educate with the messenger of allah peace upon him our okay it should be better than what we are talking about here me afika e, onto mori sallallahu alaihi wasallam we are seeing him bọ́mọ̀nì jẹ́ léèrè alùmọ̀kúnmọ̀ ẹ̀ka ẹ̀ ọ̀n tó mórí ọmọ ni jẹ́ ayáwọ́ rẹ̀ lọ́wọ́ sí fíìmù nàìjíríà lọ́wọ́ kà ọ̀ntún múrí ọmọ jẹ́rú egun tún múrí ebe ihe un bóòsà ní ihe dọ̀wà ka abíkàtà ta dọ̀sà gánà rẹ̀ aná ayé múzíkì dọ̀sà ẹ̀ṣọ́ dọ̀ka sílé mú ẹ̀ṣẹ́ pàápàá wọ́n ṣe dọ̀sà kọ́wá sọ́sà bẹ̀ ẹ̀yẹ ọ̀nà àgbà ẹ̀lẹ́yẹ̀kẹ́ ọmọ sọ̀rọ̀ we should be alert because usu ẹ̀wẹ̀ usu ẹ̀wẹ̀ want to meet the messenger of Allah of him how do we meet him ana bikaye yẹ́rẹ̀ wa mú kọ́rọ̀ aná ìkẹ́ e àwọ̀rọ̀ kọ́yàmẹ́ نعم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ọmọdún náà wọ́n tààrà àdọ́ká owó èyí rí mẹ́rin láìka ẹ̀ ayọ́ tó mórí sọ́ọ́lá alẹ́sálám ọ́n tó mórí ìní èhì dẹ́nà ilẹ̀ múlẹ̀gẹ́tẹ̀ láàáyá muhammadu horo jìlẹ́ìnà ọmọdún náà wọ́n tààrà ọkẹ́ àkàrùhùn ọrọ rẹ ni laaya kìlún ẹnẹnyìrọ ẹ lọkọ sọnà bí aya anáyíká tó ṣírò ilà kọmin àtò ilà rasul ilà ìsọlọ alẹsàlám bá náà kàrẹ ẹni làgbọn náà ìka eré tuntun mọrí sọlọ alẹsàlám wàkàna mahum kọmun jufa dani ẹni ìràgbọ́ ẹni anya náà ìka ẹnẹ ka ẹrọ lẹyà biruna umur kadruha ẹnẹ ma dubani rẹ ẹmẹ wàlka dubani ya fàjá àlùyùnà dúnà nàbí sọlọ alẹsàlám wọrọ ìlú hujurat hujurati da ya to mori sallallahu alaihi wasallam yani ile marehi yani ile ma ilehi o son to mori sallallahu alaihi wasallam yani ai hujurati nisaihi wa yarfa'una suwatahum bidhalik da ya kurun wa ba hele ile non wa yuriduna an yahruja an-nabi sallallahu alaihi wasallam da ya kon to sallallahu alaihi wasallam o jinne be tuwa be tuen يقول الله في هؤلاء دم سبحانه وتعالى ذاك عين لمي آذنا يعني ليس عندهم عقل أنين رأيه والمراد بالعقل هنا أكزمين باي إرائي عقل الرزق إرائي أنا ورزا جزي العقل أقلان أقول كسانا إرائي إباوين أني عقل الرزق داني عقل تكليف anyị akụla na ka gbọwụrụ da anyị daga ka ịrụ ya ọrụ ani akla na woro rajere dani akla na kaye bo me kiso ba bo so re sun yani da kaye sala ba ba ka wa kwana ka we chu doke fa amal aklu rus fajidu safa aka awere akla na ka bo woro rajere o hika no ba oran wa ma aklu taklif fajidu al junun aka awere akla na kaye bo me ka ile ba ba bo trodan e hika no bi ugo ichin ya e na zonye nwa mura da ayi kusala ya ni akura na wana ngwa ru ya anaika ibile e na woro korome ome fa masala ndo kapejwe idha kulna yashtaratu li sihhati al-udu an yakuna al-mutawaddi akilan mumayyizan okay o zuga idu o ini da na ikaye o me kalolo jetere ana ika orono o nyiro e anara anyang me ayi fal muradu bil akli hunna aklu taklif yani aklon iranya kaiben obiro yana sule baba boyo dan amma wa idha qulna iji aga kai ya saratu li tasruf al mal yani aw bidodoro nyangu ba meto inile uwa ise an yakuna mutasarrif akilan ona ika ona sohu jebo ọ roye ai aklu na ta hiwa wa le dọda anan amonyo account ekehono ni lodging because it's not that the intellect is not that it's not there dọkị ọyịkọ ọnụ mmụọ nọ wọtaala yani ana kailen ọnụ mmụọ nọ wọtaala ọnụ tụrụ ewu anyị kasara hum la ya kelon yani ọrụ ọrụ ẹni ẹnẹni akụlọ rojon ahụ ka anyị anụmanụ nye wa yani enne yana kurun wai ba hire yonto mori sallallahu alaihi wasallam yani be yani ni etiquette yani mora lili onto mori sallallahu alaihi wasallam onto mori subhanahu wa ta'ala da sai ba tora na'am walau annahum sabaru hatta takhruja ilayhim lakana khayran lahum والله غفور رحيم náà mọ́mọ́lẹ́ sọ náà wọ́tàálà ọkọ̀wọ̀lọ́ annahun sọ́bọ́rú ẹ̀nẹ́yà ni yí ọ̀yẹ́sì kamarin ẹ̀nẹ́yà ni yí sùúrù dẹ́yà àtẹ̀ndúrẹ́ ká ọka hátà táwùrùjà ilẹ́yìn pòórùn tó mọ́rí sọ́ọ́lá alẹ́sálàm dóbẹ̀tùwà làkàna hairon lahun mọ́mọ́lẹ́ sọ náà wọ́tàálà ọkọ̀ ìwàwọ́ mẹ́ anáìka ẹ̀nẹ́ ìwàwọ́ mẹ́ dẹ́yìn sùúrù dẹ́yìn ọ̀yẹ́sẹ̀ ọ̀nà yà ni yọ ìlà ìwẹ̀ hùn wàlláhu gafúrú rahim ọmọ ìmọ̀nà wàtàlá ọ̀nà jẹ́bi ọ̀làdọ́rẹ̀ sí ayamba kanyadan nahana bike law annahum sabaru enne yani yusuru hatta taruju ilayhim min baytika polu de wonto mo sallallahu alaihi wasallam duji ne betuwa wa tukallimuhum bima yuriduna duk ara e wain sana e kai eyesi lakana khairan lahum ono yani nyoya huwa iwan fi annahum yaltazamun adam ok ini ka ide ni yani pada adabu ma annabi sallallahu alaihi wasallam yani ame merori da annabi sallallahu alaihi wasallam wa hajatihim satugda yani ay irene da be e won to mori sallallahu alaihi wasallam o yani ram wa wuju waji na be ire no wono ay mewa lena rasulullah sallallahu alaihi wasallam aw kon to mori sallallahu alaihi wasallam lam yati adam fi hajja illa qadaha o ro masire mori sallallahu alaihi wasallam a kon mori mere no yo iza kana yudrikuha ana ikon to muri onyan ume wele tuwa ani lẹ́nu ní tó mọ́tò sọ́ọ́lá rẹ̀ sálá kata ọ̀yìn mẹ́ ọ̀nà ọ̀dún dọ́bì jèrè ọ̀yìn kọ́ ọ̀nà ọ̀nàjà ọ̀nà kàkẹ́ ọ̀kẹ́ máa kọ́ lálẹ́ kọ́tùn إلا في تشهده أو ما ما تشهد أنا لا إله إلا الله ذاك يعني تشهدا يعني كانت له نعم أنا كاي لا إيه ينتم مولى صلى الله عليه وسلم إيه أنا لا أنا نوريكي أمون ذا أفكت أول أول جنين نوريكي أقولك أك أك تيجي ọ̀nà kan ní tíìtì àwọn ọ̀ lè tẹ́kọ̀ ẹ̀yàn kẹ́nẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ayé ẹ̀kọ́ ní kẹ́yọ̀ yàrá tẹ̀lé ká yẹ yẹn náà jẹ́bí má lẹ̀ ẹ̀ dọ́wọ́ bẹ agẹ̀nà àkàtẹ́ gẹ̀nà agẹ̀hẹ́ ọba sẹ́bẹ̀n àwọn ọmọ ẹ̀kọ́ kùnà yà. yín sòrò sí amir náà ọ̀wọ́ ọnụ mmanụ ya atụkele darawa na shana na ka ọkwa akwụrịka mmiri nọ ọdọgọje mfen na nsọ na mmemme na abụọ waya suru polo ya ama na o me ka na kai e ya linyi suru polo don to mo salam dọ wasallam tu la lahum ya na dɔk wallahu gafurun rahim omori ɔnɔ yaani ɔnɔ jeebe ɔlɔ dɔ lɛsɛ ayamba kan yɔlan dɔk ɔsɔni bɛ ɔyɛ soso ka inna allah anna allah gɔbɔrɔ lahum wɔrɔhamahum omori o jeebe wa dɔlɛ mi ayamba kawanan wa hada min karɔmi jalla wa ala ɔgɔdɔni bɛ oyi cɛtɛ ŋu ɔmɔ mɔna wa taala yaani sɔni nubali muri yɛn na ikonu cɛtɛ ŋu dɔn na ọ̀nà jẹ́bi lọ́rẹ̀ mayan ba kan yọ́dà náà wakọ̀dá abẹ̀rẹ̀ lọ́wọ́ tààlà fi kìtàbí ọmọdún náà tààlà ọlá ṣe ní bèbè ní un annalọ́ha la yẹ́gbẹ̀rẹ̀ ṣírka bí ọmọdún náà tààlà ọba jẹ́bi ọ̀nà ìka ọmọ ìsọ́wọ́ rẹ̀ rẹ̀ wà yẹ́gbẹ̀rẹ̀ madu na zálí dó jẹ́bi ní sanawa náà kẹwà sanan aisi wa ṣírk liman ya ṣá'o ya ni ọmọdún náà tààlà ó jẹ́bi ẹni bí anáwọ̀ ẹni ẹbi ṣírikù liman ya fakulu ahadin aznaba zamban duna shirk abon na ka o mi bi ebi non e bi shirku awe mama azama ebi non o me de hu fa innahu ta mashiyatin la o inni o mori o mi o inni on do mori o mi in sha azabahu o do mori da suwara wa in sha gabaro lahu o le be do mori do jebe malam yatub ana ka orono mo le be tu bada sha yani wale mishiriku do tuban umar mana wa ta'ala we tuba sincerely umar yene jebe o ana be kawe iso amma zan mi yana wa we re tuba do shaye ta ozo umar subhanahu wa ta'ala do jebe o ozo umar subhanahu wa ta'ala do so aro do na miri media o prensi ni la do asa ba be na aljanna mun da se mi pre eh, media ni la because era

domeka you have an increment domeka wa increase in your act of worship in your ibadat yani something like ai ya mani lo ka ozo muri wele tu ba ozo muri omo mona wa taala do je eh do wele tu ban ozo do jebe ozo do faro ama wa fa iza taba fala azaba liqawlihi ta'ala ana ka ozo mebe Do yi na ɔnɔm lure ka yɛ inu ahora nu ka yɛ ɔdɔ tuba ana yi ka wo tuba ɛbɛ ba nu ya wo ko yɔma kiyɔma ɔnɔ nkɔmɔ tuma na wɔ taara ɔmɔ ala ka wɔlɛbi na. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم بالحق ولا يظنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك, فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن سبحانه وتعالى أكاولا نايكا لا يدعو الذين لا يدعون مع الله إلها آخر أولا نايكا أنما هبكم موري وموري ولا يقتلون النفس التي حرم الله أنما لدى أوه أنايكا ومن سبحانه وتعالى o me nyi si ka do illa bil haq e ho bi ka e o do ene wa do tire so ibe do be yani ida ida na na be o ko non to mori sallallahu alaihi wasallam ana ka la yahilu dam imri'in muslim e o ka danyo ko mori illa bi hida salasa e ri ìka ọ̀sẹ̀rẹ̀ ọ̀wẹ̀ náà sẹ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àyànlọ́rọ̀ ọ̀rọ̀ ati ọ̀nà ìkẹ́ ọ̀wọ̀dà àti ọ̀nà ìkẹ́ ọ̀nàwí jama yàni tàríkù jama wà mọ̀fárí kòtò jama ọ̀nàwí jama dáa kó gàhí wọn ní jama nù. yàni hànà ìkẹ́ nọ mẹ́ haram ọ̀bẹ̀ ọ̀ jihad. lọ́mọdé mọ̀nà wọ́n

ezoyan ona mo zona wa taala kwa man yaf'a zalika yalqa asama ona man name o wa gere akowe o wa gere ibi anaik ome nomo zona wa taala ko yamal kiyama yudha'afu lahu al'adhaba yamal kiyama aba datinu ayo eko yamal kiyama wa yahludu fihi muhana daika oyni ele jahannama baba banete daiki zoya na bolon nomo zona wa taala dani harful istisna' illa man taba ẹwọn náà ìka òtùbà wa amana dọ́dọ̀ wíwọ́n mọ́ ìsìnkú náà wọ̀tàára wa amila sọ̀lẹ́ha wa amila amala sọ̀lẹ́ha dọ́mù kọ́rọ̀ ukọ́rọ̀ náà ìka ukọ́rọ̀ ìdọ̀dọ̀bìn dọ́mù ìsìnkú náà wọ̀tàára dọ́kẹ̀fọ́ ọ̀làíka yóò bá dìlùn lọ́hùn sẹ́yì átìhìm hasanat ẹ̀sẹ̀ lẹ́bẹ̀ wúrí mẹ́rin náà ìka yẹ ọmọ ìsìnkú other religion wa ba wọn you are starting with a clean plate amma wa hun islam yubadilu sayi'atihim hasanat you are starting with kawara anyi reward a lot of reward ẹwọn ẹbẹ you are not starting with a clean slate nomadu mana wataala Allah, kaana allahu gafurun rahima ọna mọri mana wataala ọna ojeewe ọdadọ rẹsi ayamba kanyalan dọk ina iusemi rahima Allah, alẹ okay ayo non ora so okay wa mo na wa taala ono jibi ora do re mi ayan ba dan ono li anna allah hatama al ayat bi qawli aw ko mo yo zayo non ete ora yi ka kai wallahu ghafurur rahim wa mo yo jibi ora no wale mare si ayan ba kan yo wa hadha yadullu ala annahu ghafara lahum wa rahimahum kasona e, su ko mo na wa taala ora jibi wa do re أقول أن قال العلماء في الله تعالى في الذين يحاربون الله ورسوله أنا نمو سبحانه وتعالى دوكا إني إذنائك إيا كومولي أوران تواني لكم ويسعون في الأرض فسادا ليا كوسي أدبي إلسوتيسو قال لك إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض ويطعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم الله سبحانه وتعالى أكنما جزاء الذين يحربون الله ورسوله farata isa e na e ka ọwa abutosi yani isa bẹ abutosi ẹyẹ e na ka yi ẹyẹ ya ko mori ọrọ ntọ na ẹrẹ kọ waya aw na fil arde fasada da ka yi bẹ ya gara ẹrẹ fẹ tezu asawure ne na mẹrẹ fẹ tezu ọbi yi na ẹ de teru na lọkẹ wuri mẹlẹ lẹ ẹ nsaba anyi wa ọbi ka isa yi awa. awo sɔlɔbu abamani kowa ɛbankyɛ ama ama mi jesus awɔ da awɔ sowa da yika yɛ awa mɛ kanyɛ wɔte ne krɔsin awo ayidihim ayike adawa awɔ wa arjulahum wa arjulahum ati ahɔnini min hilabin juzi iyasa adawa wɔre da adawa ahu juzi a eyiwa ha awo yomfa ominal ard ayika yɛ aduwa a exile ni akaaka ɛkɔnɔn hunan ni kokona yɛ ahosa ne mɔtumana wa taala dɔk ɔye maani mɛ ɔnam ala kɔmɔ mɔ n'awɔ n'ala ɔ maani mɛ yanni o sɔɔ nɔn o tɛ ɔbɛ wan fi duniya ina hɔ nɔn ɔnum kizari kalahum hezbon fi duniya ɔye maani mɛ ana ka maani mɛ wa o tɛ ɔbɛ wa ina hɔ nɔn wala hun fi ahirati azabun azim yanni a wa ina kɔɔ lɛ ma o ya ana ka

ọ̀nàkì ayọ̀nà àwọn ẹ̀lẹ́rà àṣọ kí awẹ́lẹ́ náà ìkẹ́ èyí dẹ́tẹ́ dẹ́yà bẹ́rẹ̀ mọ́lẹ́ ọ̀rọ̀ tó ní ẹ̀kùnrẹ́ kún àánà ìka ẹ̀ní ètùbà dọ́wọ́ wa sákòtò anuhumul azab òyọ́rẹ́ èkó wa. wọ́tàdìlù bí anna lọ́ha hotmal ayat bí kọ́lé dẹ́yà fi nnọọ kabuka ọmọlùmọ́ náà wọ́tà nìkan rahim ọmọlì jẹ́ ìwé bá ay kod gafaro lahum ola jebe wa farahimahum do ay mayamba kanyowa okay so no be ile anaika oboro ke all the students of knowledge And an yantabi laha fil ayat e mani kaniyan aman nyo ini aya in hutima al aya ba'da dhikr al hukm dalilun ala ma taktadi hadhihi al asma allati hutima bihi al ayat ka anyo do ka odeje wela aya non o ma aba wala manara me ka punishment an nɔnɔ anyi kɔn a man mɛrɛ yɔnɔ ɔ ɔ yɛrɛ ta nɔnɔ mɛya ɔnɔ nɔkɔ wali ha da kɔrɔ rɔjol ɔnɔ ndani jɔn nɔrɔ ana yake ɔ jaa yɛ da fakɔla dɔkɔ wasaari ko wasaari eh, kɔtun faktaw aidiya huma yani awe ozuni yoyi nɔnɔrɔ ati ɔnyɛ nɛ adawa wɔ dɔkɔ jazaan bima kasaban ɔsɔ nɔ wuto si ana yake suwa agobe sana yaka yɛ ɛnɛ masowore an yani sini suwe ni si nakala min allah dobu ya hundu bomo subhanahu wa ta'ala yani oronon on mezaya non ete dako wallahu ghafurur rahim o mori o jebi yala fasamiahu arabiyyu indahu anya na albawa anamanu wa faqala law daka aidil aya تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه so ijomani ka ake otinyi ayo nose dore ka o mere ka anin yani ijora be ete dai ki etan dore ka wallahu ghafurur rahim laka le tinyi ayo nose ka we ile yo yo o lo do se ku ba je ijabe te enu pauta doke nakala min allah azani bi punishment hunu bi o mori na wa ta'ala

oyi jebe ati ayamba ene kai are nyoy dor wanan ama lakinnahu hadha umuri o nyuno nyuin yani o wa hakama domo kalen fakata a dador won Lakin fata'ammul hadha al-fam fa innahu mufidun jidda anika wa ponder over this ayonon agoke oh my fani aifani anaike otu etetere nomo subhanahu wa ta'ala ala fi zayana ka min qablu eh, an taqdiru alaihim ewa na ka enne tuba na dure ke gafurun rahim azi ayana net awe na ko ya murika o murika muri ma hura se ara gafurun rahma o se zo yete ana no nka ya hatta tahruja ilayhim kolo e wonto mori sallallahu alaihi wasallam juji ne betuwa la kana khairan lahum ono yani nyoi dai wa hun ayan e man me oye go ene man me da e boy da yawa ene mi e ko sonon dai e ka o ya be wan oye go because where low harafi ya wena ika besi isa na kuka anyo sana ike yi mtna ile mtna wele banyu sori da sawabe ana ndoke yadullu osana soka anna allah ghafurun lahum wa rahimahum wa manwana wa ta'ala o jewe wa awele mono lose ayamba kanyawan osana be adab anaika ya saleni ini ayonon san amewol kaye ẹ̀rọ tó mọ̀rí sọ́ọ́lá ọ̀lẹ́sọ́lá yáyà lẹ́yìn ọ̀rọ̀ káyọ̀ mọ́rọ̀rùn yá pòíjẹ́ ibẹ̀ kọfàmọ́ntàbà mi bá di zùn mẹ́hẹ́ wà áfìlá ọ̀nà àjẹ́ ibẹ̀ àádọ́kányákọ́wá náà wòdìrà mẹ́ àyè ìhùn náà wòdìrà mẹ́ dó pòíjẹ́ ibẹ̀ wà áfìlá dó tẹ́ ń jẹ́ sẹ̀rẹ̀ فإن الله يتوب عليه ومولمنا وتعالى أواجيبي لنا إن الله غفور رحيم ومولمنا وتعالى ونجيبي لنا سيامبا كنيدا ونم دولك يعني good relationship with the messenger of Allah peace upon him hayyan wa mayitan komul onto mul ala sharata that does not stop us kai ame moroka ya me hisun ile oikan asai kai ya me asman ke onto mul sallallahu alaihi wasallam oyan ile yaran Eh, inshallah iba eh, ali sabuni ani ye yuze eh, tafsiran iba ka ison re katida nan okay yana na fi sawa da tafasir ruwa i think it is page 222 ko or oh, page 232 or depend on one sọrọ wa yani ọ̀nà àbílẹ̀ àṣúrẹ̀ náà okay يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي أي إذا كلمتم رسول الله إذا وكالي ينتم مولي صلى الله عليه وسلم فاحفظوا أصواتكم رانة أموانة ولا ترفعوها أسوك رواهلا على صوت النبي دو إلى سوء أموي النبي دو يبب النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أي ولا تبلغوا هذا الجهر أسوك عليه دو ريتو إهي أوينو inda muhotabatihi ejo wa kale yon to muri ona sallallahu alaihi wasallam kama yajharu ba'dukum fil hadith asman ke paina waone o me no goza eja kale ma abad ye asa wala tuhatibuhu aro rek yo asura kale yo bismi da ka wa hera wa kuniyati adwa ha abul qasim asura mane ha kama yuhatibu ba'dukum ba'da asman ke paini ma me ka kosana ya ya abubakar fatakulu do ya ka ya muhammad ya muhammad walakin ama kulu wa kani kai ya nabi allah e wa nabi mori o ya rasul allah e won to mori tazim li qadri o so du bani ya positionan wa mura'atu lil adam yani agodu sele yani good moral good etiquette don to mori sallallahu alaihi wasallam qala al mufassirun arhum mufassirun yani lakin nara fi ba'd al arab ay e to ya tani fa na arbawa jafat anaika benenye enenye eh, akobetu yani azabi anaika they are so harsh الذين كانوا ينادون رسول الله صلى الله عليه وسلم باسمه انا كنا ينتموني به الهان وانا نقول كان يا محمد مرني بما عندك يعني مودا كاي سنا سنا دعوا فاهمين اوكي ولا يعرفون توكيل رسول الكريم ان يا مدباني ينتموني صلى الله عليه وسلم انا يكونوا بانيوين لك ان تهبط اعمالكم وانتم لا تشعرون اي خشيه ان تبتلى اعمالكم يعني لن وهيك ايه وقراه نبيه min haisu la tashurun enu mana ga waya ne wala tadrun e uno e ka waya kunyu kara yani waya uno ka waya sonye tetan waya ka kunyu sonye tetan doka fa ina fi rafi saut wal jahr bil kalam okay ayi kurun wa hele atoyinu ina da yaka fi hadratihi sallallahu alaihi wasallam yani odaya ujon to mori sallallahu alaihi wasallam istifafan yani boy ino shi won قد يؤدي إلى الكفر ونعمل أنك ما مهبط للأمل أنا تقول قال ابن كثير ابن كثير أوكي روي أن ثابت أهدى لك ثابت ابن كيس أنا بولي كيس كان رفيع الصوت أو رأي أنا كاي أو قرون وهلا فلما نزلت آيات أيضا مليكيته قال لك أن الذي كنت أرفع صوتي على رسول الله صلى الله عليه وسلم أما هنا يكو أو قرون وهلا أو يكالي يرتم صلى الله عليه وسلم أن من آل النار إن النرميان حبت عملي أكرم لدعاء وجلس في أهله هذين دوية تفني إذا دايكا باجمون فابتكده رسول الله صلى الله عليه وسلم أنتم مولدورك يا نوزن دوزن فانطلق بعض القوم إليه داني بنيت فقالوا له دي أكايا كاي تفقدك رسول الله صلى الله عليه وسلم أن تفقدك رسول الله صلى الله عليه وسلم أنتم موليوسي إيا ووزكاي زي يا ماندوا ما لك سمع فقال لك أنا الذي أرفع صوتي فوق صوت النبي إما قرون وان بهيره نوان نبين هابت عملي أقرم لدعاء أنا من أهل النار إنه نايقوا إن لم يفعته النبي صلى الله عليه وسلم yani dani to anabi fa baro da shi ni bono yani mimma qala sono ka fa qala nabi sallallahu alaihi wasallam dani bika la ayya bal huwa min ahli aljanna in ayma ka ihna aljanna ya in anna aljanna ina wa fi riwaya in riwaya da atardu an taisha hamida an ka wayna ka wala dore hana ka ehlo da ben وتقتل شهيدا داود يكسو شهيد وتدخل الجنة دون الجنة فقال دك رضيت ببشر الله تعالى ورسوله مي هنا يلي ايو هنا مولي ان بابان اتي انتو مولي صلى الله عليه وسلم ولا ارفع صوتي ابدا مما نقول وان باهره با على صوت رسول الله صلى الله عليه وسلم الى سن وانتو مولي صلى الله عليه وسلم يعني هنا وانتو مولي صلى الله عليه وسلم لكن الذين يغضون اصواتهم عند رسول الله عند رسول الله عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى أي إن الذين يحفظون أصواتهم أو لنايك إيرو وين في حضرة الرسول إجاء يوجد مولى صلى الله عليه وسلم أولئك الذين أهلس الله قلوبهم للتقوى إلا لنايك يمولي ولا نعين ندايك أما يمولي كنوهان ذكي ومر ومرنها عليها يندم سبحانه وتعالى ضمن أيان ندايك سيئة صبا سيئة كنا ọ̀nà bí àwọn yóò mọ̀rin wàjẹ́ aláha síbátú rọ̀ṣíà dọ́mẹ̀ àpéjú ẹ̀ náà kó ma yẹ bẹ́tẹ̀ fi àyìn náà nǹkan iṣẹ́ náà hẹ́wọ̀n yóò mọ̀rin bó ma yẹ bẹ́tẹ̀ tọ́ kọ́lá ibùdó kasir ibùdó kasir ọ̀yẹ́ ay ahlasa hali takwa o muri on no yan wa homo zona wa ta'ala wa ja'alaha ahlan wa ja'alaha do mo zona wa ta'ala do men kai ahlan ọ̀bẹ ọ̀nà ìkáyẹ̀ ọ̀bá ń dẹ́takùwà mọ̀ ọmọ hálà dọ́ọ̀bẹ àhánà ìkáyẹ̀ àwọn ohun múrí نمر منه وتعالى لكن لهم مغفرة وأجر عظيم أي لهم في الآخرة صفوا عن ذنوبهم أقول لما أباني و ويجيبي هنا كبنا يقع النمى وثواب عظيم أبدتنا يقع دمو في جنات النعيم إن جنة يكليهم ورابن ثم زم تعالى الأعراف أن نمري دوك وداتو هو أن أربعون الجفات أنا يقع النمى أو إمري أقوبتهم الذين أنا هناك ما كانوا يتأدبون في نداءهم لرسول الله صلى الله عليه وسلم إنما فولي etiquette إنما ساسي أوزي أنا أقول له أنتم مولى صلى الله عليه وسلم نمرنا وتعالى ذاك عن العين كأن الذين ينادونك من وراء الحجرات أي يدعونك من وراء الحجرات أي آهي وجزيل ما إلى ماله إلى يرزق أنتم مولى صلى الله عليه وسلم يعني منازل أزواجك يعني إيه إيه إيه إيه iyaro osewu atọhirọt ana ikọyin ni ọbin lọmọdún náà wọ́n tààlà lọ́kì aksaruhum la yakilu ọrù ọrù nẹ́ni ẹ̀nẹ́nyìrọ̀ ayé aksaru ha ulẹ̀ gẹ̀rù ukọ̀lá ọrù ọrù iná ẹ̀nẹ́n ẹ̀nẹ́nyìrọ̀ yẹ is akali àárọ̀ ìkọ̀dọ̀ nyìrọ̀ yẹ yẹtadi husnul adab ọba mẹka yẹ ọ̀dọ̀ yín ọ̀yìn lórí lọ́dà ọ̀dọ̀ yẹrẹ lórí lọ́dà wọ́n mọ̀rọ̀ àti ọ̀zọ̀mọ́ ọ̀nà àánú bá ní do dubanye o bayan no du sele inda khatabahum ejo wa kare yo awon mele ni so yale awon yale ejo wa ka oba o wona nyu bayan tura re so wa ba kare yo ba wa sa ka mu we sinu ذاك سيما لمن كان بهذا النصب الحصير especially ona ikaye on bani ana ikaye so important o banyane on ne babaraki قال بيداوي امام Aka Kila, aki ina lezi na daro ona mani ona uyaina ibn husayn ona uyaina nabodi husainin wal akra bin habis àti akra náà bin habis akwabdan ala rasulillah sallallahu alaihi wasallam fi sab'ina rajula min bani tamim e mebe tuntun mori sallallahu alaihi wasallam inni ujonaru anaika o nini etara yani 70 huno ile sona hi bani tamim waqtu zahira inu modu anaika ummabobo la soran wa huwa raki do tumuri la soran faqala ila ibn ndeya ga ya muhammad uhruj ilaina ya نمك ولو أنهم صبروا حتى تهرج إليهم لكان خيرا لهم أي ولو أن هؤلاء أول أذنين المنادين أنا من نوح أنتم عليه السلام لم أنا بك أي أنا بك لم يزج الرسول أنا أنا قا زيجنتم عليه صلى الله عليه وسلم بمناداتهم يعني أي هنا يا وصبروا لن يسرون حتى يخرج إليهم يخرج إليهم أنتم عليه جنبه جوا لكان ذلك صبر خير لهم أين سورة نجسورة أو أنا يعني جباني أنا يعني نجاي لا يواجهون wa abdalu inda allahi dai kono ni bani hudum moli wa inda na atijala lamma fe min mura'atul adam o me la ina ni kai o zo sheipe amme mor ko zo me bila fe ma ko min nubuwa eni udi ana kai ona hujja nabi ya mor ko do bila hi an nabi sallallahu alaihi wasallam wallahu ghafurur rahim ay al ghafur li zunum awra na ka ono jeibe yi akwa na ka orehe yani li zunubil ibad akwa na ka orehe eneme umurna wa ta'ala ono jibe wan rahimu bil mu'minin don yan bayo ko muri anin hazu wa takrihim okay inu monaika o joche hazu iktasara ala nusihim inika o joche ini o itu huwa o ga o kawono do ritu huwa kai asuman menne walam walam yunzal al iqab bihim akay man me umurna wa ta'ala o lebe chu ya yani oya لك ثم حذر تعالى من الاستماع للأحبار بغير تثبيت يعني أولا من أنه يكون في أمور يومك وهو يلتو ويكنا لهم سبحانه وتعالى لا ذبك أذن إنك يا ونبي إنبنا يا و يا مهلك يا سلوان هي بتا دي لك إلى أنن أيك أنا من كان إذا إذا من يعني أصلا يكون يعني سبي أدبنا يك أولك okomori enenyi kanguna abuka sura non mamluatu adam adab bono hilire adam so inshallah eba jere non anyi question umuri osi ya ko na 11:30 bi idnillah naam anya na ni question wa alaikum salam naam نعم نعم نعم so question on all and I want to make I any question <laughs> uh, uh, where she are alone man eh how you my advice na kai kuma ko ra ka eh where isana he ẹ̀yìzà ozi ọmọlùmọ̀nà wàtàálà ọkẹ̀ yahabu lima yashawu inasa wa yahabu lima yashawu zukura aw yuzawwijuhum zukurana wa inasa wa yahabu lima wa yajalu lima yashawu aqima ọmọlùmọ̀nà wàtàálà ọ̀nà sí mọ̀lẹ́dán òdúnú èzó mọ̀lẹ́sùmọ̀nà wàtàálà èyí dáìka dọ́ṣojú yẹn na ẹ̀mẹ́ ìdá onu ebe umar mana wa ta'ala du shujo na rudo se mela ejenyi dure ko umar mana wa ta'ala o me ejenyi awon a monoro a me onyele do umar mana wa ta'ala da ko ya jalu lima akima do si onu zeyin yani onu me onu me do wa bori ya kuma sam onu men onyele should not depend any kai o mo ya isana ahiozi ọmọlùmọ́nà wọ̀tàálà àtúnyàdá ọmọrọrọ ọnọrọ ọ̀hà kò rò káyẹ ọ̀nyí ní ọmọ òdìdá ìkáyẹ ọ̀nọ́nà ọ̀nọrọ ọ̀nà ní pọ́blẹ́mì. oyinbo aisha rọjò lọhùn anha ọmọdé yàní àmọ́ntòmọ́lì sọ̀rọ̀ ọ̀rẹ́ sálá bóyá ní sírí ẹni tẹ̀lé. oyinbo sọ ọ̀yí sílẹ̀ ọ̀nyẹ̀lẹ̀ should not depend on káyẹ.

ayo ana wonye na ehe ọrịa te Ọnọdụ ni ma kai adab anyị na ka o da fi na kare ana e ka era oba me wọtewa na e, whatever it is hidden e jenye o e ya ka problem yani as omori o man mee ka omori o me is it on a problem so on a problem on wetin you may dry ni kadare omori and dry omori kadara yani bo so da bari kahuri ona oh, lo ni ka na o man here invite and ya ekwe ihe ora ale so opposite ka e wore da mo me nwono e anọ because opposite onye nwa kuma ya gaga wani da yaka doka alhin eh, minute ta kana no nyina ire no nya mutani minute ta wa ko nya muta doka ije mabe ama ya yaka ne jo ya gaga ire ya doka wa ya ka wele be be so ba na gon wele kon mo ngun the same thing what about wa hure nya continue like that like that zame waqtu munasib umona ika ya unyembo leka o jine o jina gurete ọmọ wọn lọ tọwọn invite an lọwọ yọ ọdọ ka yàtọ ka mẹẹ ka yà kàlẹ mẹẹ wíṣẹ náà náà kan náà mìíràn it has become sour so miss kamaya what is the problem is it ọni mímu kata náà ẹmẹ báyọn yàni àárẹ ọni mímu kata náà ẹmẹ ẹyọn dí mẹẹmẹ so that i will be doing it then àwọn ọni mẹẹnu kata náà wọn afẹ kwáyẹn i will now leave you in the hand of allah sunan duni ke wa ma mo sonon ya no ra mo no da me onye mbora try your best ago wa nyo da we should be invited there le ho zika is it part of azotu muri sallallahu alaihi or is part of another kaida kadriya anya na kadriya na kaida don't believe in destiny nun to mori sallallahu alaihi wasallam ki majus ya ni al umma nan faye ko wa bil mala musan da je de ye o da bil musan try and le on re ka ya o sai problem an be go problem on on on ro ni on ro ro le ni afanye ne ya lack educate of relating with one another avenye eso wa go na afi ko ya ndure ka ye o do wi ne hi da ya ni dutite seme agoka ye

everything is so as man the ile has turned to but eh ahana kai ah ko refer na zanya na na na le and once you put some eh e ko yi the how eh, oh, feel free wa ka kai seme do ka welcome oh, me ya anaghịkwa ihe uche ya ihe ọdọ ihe ọdọ kwụsụ eze ekwonye nwụrọ etu ezvel ekwonye na-ehi na ehi na ekwa sonye na arịpewure ọba wa omewure pipiri wa ose ka wa ka ọba ka akọ na he apụl ewe ahụ o na ehi ọrịa ya na ewere aka eye efa wa bata na ra e isa ota eye abata eye ota eye abana obu da ita lo na ku ile eye eya na ku ni positive oye go bi le cause of kai wa ya ni ze ya la me ga na help le wa wa yo yo oye go just as kai ọ̀nà wọ́n lè ápùlẹ̀ wọ́n lè wáhẹ́ bá m sẹ́mẹ́ ìhù náà wọ́n explain káyẹ̀ àsopọ̀ àìsẹ́mẹ́ ọ̀họ́ ọmọ àyọ́ rẹ̀ ọ ẹ̀kẹ́ onímìlò kan bá ti yàpùn àní mèmí nílẹ̀ àníbàrà nímìlò káyẹ̀ ọ̀nà wà mọ̀ ìlà ẹ̀mìrẹ̀ the oh, oh, problem could have been solved. ọ̀yẹ̀ kò rárá dàn káyẹ̀ diaba ilé yá ilé ìbàrà aná ìkáyẹ̀ it's not is not showing mercy to another one another one is not also showing kindness to another one so anike we should learn and um, from Muhammad sallallahu alaihi wasallam how does he live with his wife Aisha radhiyallahu anha yani uh, Sauda ati Khadija radhiyallahu anha how do they live with their husband so that we will now take examples from their life because their life they are an icon and I can we should emulate. Oye go so so no more around now. Ọ̀rọ̀ náà kó Mugabe. ya jẹ́ ya ya ọ̀tọ̀ ya ya hó sílẹ̀. Ayé wo sí yẹn wọlé omúrí òsì ní ṣe yìí. Àwọn omúrí ọ̀kùnrin You can do nothing about that. or which they cannot you can do nothing about that àwọn ah, náà yìí kẹ́nà ìka ìwà bẹ̀rù ẹ̀ lọ́nà lórí ka ẹ̀ mọ́mọ́lùmọ́ náà wọ́n tààlà lórí ka alẹ́ ibrahim aláìsọ́láàtì wọ́sálàm ó kú bọ̀dẹ̀ gidọ́ sí bí rozi anibi zakari ẹ̀wọ̀n náà anibi ayà ọ̀nà ọ̀kùnmọ́sí sọ̀kọ̀rọ̀ mọ̀sí ìbáàdà kọ̀lọ̀wọ́ mẹ́rin àmọ́ ọ̀dọ́ wáyọ̀ nẹ́dọ́ mọ̀sí wọ́n lè láyé alhamdu Sono should not be a problem. And uh, I think we should be informed with immediate effect so that uh, only I know I can only I can be. No more than I can. Wallahu ta'ala alam. Na ma kwenye question sasa. Wa alaikum salam. نعم نعم الله ثالثة نعم آه، أنتم مولي صلى الله عليه وسلم أوكي لا تأكل بالشمال فإن الشيطان يأكل بالشمال ويشرب بالشمال ok asure suwo harisa asure suwo hahu awo ka fẹ́yìn na ṣetán awori ṣetán ya kolo bishimali ọ̀nà suwo harisa wa ya ṣọrọ̀bù bishimali dọ́ra suwo hahu amma na wike on tún mori sọ́ọ́lá da sọ́lám ọ̀yìn manika anyi asabi ana yawo bijan don ka ayo da sabi ka ọwọ́ hàn yara sarisan ijon tún mori manika ayo ọwọ́ ba na yan kúrò wọ́ hàn náà amana leke ọzọ onye nkata aida ọrịa ajọza ọzọ onye ọrịa lisa ọsọ na nabana yin na kai adarurot to behol mazurot yani jẹ ara anyi nkata e sana kai haram ọbin a kwanye ka ọzọ onye nwụrọ oye ko ọzọ nke ma aka ati nke ẹda ya wune ka ọzọ ka adoda enwe aja adoda seriously wele ka ewezu ọzọ onye nwụdị riba enwe ka adarurot to behol mazurot

eke la ma al ajz ẹni sẹ wajibi ọdọ na yẹ ọzọ ọnyụ ime were dọrọ kụsala dọrọ jẹ jẹ dọrọ kisatul fatiha atanabo wajibi ọbịn ama ịjọ wee nyụkata anabika wee nyụkata anakwụnye ọyịka yẹ ya atụdụ aka kisatul fatiha so ọgba ajọdan enyom na enyi eh, eh, ro ye ijo re tuka ye o ka wo ze an so ro na ka ye e ze zo yo la ze ye oni me ya eh, bo aworo ka ye waa zo yo so na we ka were ba ro ka ye ijo re tuka o suwore le sa ka ye e se wera sa sa we lefta obo ha ha se charisan obo ha si wenyin obo ha se ren oye ko ebe mi ani mi me kaka akari gbogbo enye enyo makara yo o me enye ya o me o me ya bo ejo no nya un kare yo do se un isa o lu na ka wa akụkara oh, ya ọdọ buru na ehiwe ekwokore daika ọrin gango di akwa dị na ahụ mama ọka wasị ka so maybe lack of knowledge ọ bịka ya ọdọ ka aka ya ojú ọrụ anyị ahụ na ọrụ ọrụ ahụ na ọrụ ọrụ anyị ka e ya eji ya ara ya ijọ nọ ebe a mere ọnụ ya nụ ya nị na ojú ka sọnị skuul ka ijọ ọrụ a ọrụ anyị ọwa ayọ abcd ọrụ abịrị ọwa ọrụ abịrị ọwa ike so you have to start ọnụ ndị ojú anya ya na ya ojú amr ibn salama umar ibn salama ọkọ na àdìsọ́ ọ̀bìjọ́ tó mọ́rí sọ́ọ́lọ́ àlẹ́sálá ó wọ́n dán mọ́nà àwọn ọ̀nà yáàzẹ́ ọ̀n tó mọ́rí sọ́ọ́lọ́ àlẹ́sálá ọ̀kàkà olúyà ya njẹ́ ọ̀rọ̀ àwẹ̀rà ọ̀n tó mọ́rí sọ́ọ́lọ́ àlẹ́sálá bana haka ya gulamu ma hewu janan samillaha wàhálà àdìsá wàhálà hìlì wa kul mimma yalika waare da kai ana goro waare wa kul bi yaminika do waare sale le bole aw onto muri sallallahu alaihi wasallam lam yatrukuhu hatta ya'lam bi nafsihi onto muri ona wo kai ijo ora aye kai ubori oro la uh, wo oro la sale sa ijo no wa sale sa wallahu ta'ala alam wa alaikum salam na'am na nwoke ehuna nwa asịsa yozi ụgbọghọrọ anya nwe wee na ụgbọghọrọ anya kọpụ anyanwụ ndọsị wee asụwa ha sọpọta ọjịrị ewinye n'ọrụ arụrụ na ka ụgbọ ọrịa ọnya problem n'ụlọ ọrụ ọrụ anyị anyị anyị chacha baba onye oyiwe ne ema na azụ ahụ dainin abe chacha abe kọpụ bụ akwọ na ahịzọ anyị nsa ahụ na abelọ enyi na asụwa onye ngwom ọsọ nọ mẹka edure ka e, ọrụ ọrụ kọpụ ne imebe ka ala ya kọpụ ile suruku dọrọ amụhụ ya na na ala ma sọ tura iruku ya wọnyi kọpụ ahụ na ọnụ kọpụ ọnụ ọsị enyi eji ọdọta eji anyị eji e anyị saa ọrụ na ama na ọrụ taa ịhụ na kọpụ ọnụ pozili taa because wọ́n rà kò mẹ́ náà we pé cup bá who is cup ó yẹ kó so wọ́n za ẹ̀wọ́n ẹ̀wọ́n nínú ìdó tẹ́kẹ̀ ẹ̀dún náà cup náà ni so wọ́n za sí pojé ìwé ní ẹ̀wọ́ tí èwe ń so wọ́n za on mẹ́rin ìwé nílé kọ́ mọ́ ní mẹ́ náà wọ́n sẹ́yìn ní cup náà ni náà kì í sẹ́ ẹ̀sìn mẹ́ ẹ̀ kò wọ́n rè ó yẹ kó bíbí wàhánà àsìkò bù wẹ̀yìn èdè wàhálà máa nyin ẹ̀yà let that cup follow them then e follow. yu na nwe me kuro ka o me zo we nka e yani ko eh, checho no asere sa o nya nwe o we water o nya nwe you not also feel bad ki ko pore nya nwe because a ah, ah, besenen o oh, wa o je meta it goes it ananyi ah, na checha je wa meta ananyi na let ko follow so that go ya sa sunun to mori sallallahu alaihi wasallam wallahu ta'ala alam alaikum salam na nwoke ewe ọsọrọ ma ị sista otuhi ọ na ọ ịwọ oke wakwa ihu saba nke na na na Naam, kwesịa eh, ni papa n'obe wa salama isista otu ohi. Ọlẹ́wà iná kanáà lọ́lẹ́ salama ó lè tóhi wẹ́ kú ka ààhí ó lè nídi salama ọwọ́ ilé tù lọ́ lẹ́yìn salama ayẹ́ ilẹ̀ ọ̀nà mẹ́ ilẹ̀ ọ̀nà ọ̀jẹ̀rẹ̀. Okúmúrin bò ẹ̀yẹ́ra ìkúmúrin ọmọdé wọn wọ tààlà ọkẹ fà áṣìlẹ́hó bẹ́ẹ̀ na àhàwé ikùn wíì tí yíyan ni ni ẹ̀ nyara ọ̀nà náà wọ́n sálámù ẹ̀dá ètò yìí yàrá ìlú ọ̀sẹ̀ káyìí máa sálámù àṣẹ́mẹ́dù ètò yìí lábúdà àǹtọ̀kọ́dé mùlákẹ́ yàrá ìlú ọ̀nyẹ́wò gíbi reason yàrá alẹ́lẹ́l ọ̀ sábàbí zálẹ̀ sanni ọ̀yẹ́ká ẹ̀yàrá ọ̀ pọ́sibú kọ́ ọ̀. ọ ọmọdụ ka ẹyara ezero nọleji nọretu bụrụ ka ẹ azụmọ nke enwere na ka adanye ọzọ mere ya onido ihusi adanye mọbụ dị kọsanị anya na ya deba dị islam bebe dị ha onye na-emene ya kwa arụ ha ọ ka sị ka ihe ọnụ n'osi n'osikwu dọla ya sị ya n'ije obi n'ihe ọkwụ nye ehi ana mɛ ŋun yiri si silamu dɔ ŋun mɛ ɛ ɔlɔ mɛ ma ne kura ka kɛnɛ a ko k'an salama a ko salama ya become a habit. it is for us to change that habit so wherever we kai wa salama la etohi yani instantly immediately you have to ask i gave you salam you don't return why why ko kawarumta maybe whatever no anything in mind whatever no anything i he will now go meet it out by then Now, na ara ere nsamen do we you ana ke enyi samen wa make mekelen do we tambe dɔɔbi ɔyi wari ma haara wɔnu san laha dɔɔbi ɔnɔyi kaayɔ ɔnɔyi kaayɔ yɛmɛrɛ kuru ka ehe yɔ ka a kɔɛmu ehe nɔ ba kaa mi da a kɔɛmu no you can well you don make too wrong can never make right a right ɔyɛ kɔ ese ne du ɛ ɛ bɛn mɛrɛ du bɛ wuli du awɔ jɛ ayi kɔni mɛ du ɛwɛ du se ya wana ba to ya soko muri yole to ka ye di soko muri ona hawa asman kuma ya ka ye en ko muri ona hawa ona ana ka a nyal dent na on do to na ban dure ka za ma dure ka do akwa he ora e mebe in the same magnitude that we ka ye ora ma ko muri a mebe na so ma ụka ịnka bọrọ na sụnyanwụ melu a masori ka ye ịnka ire ha nwụna n'anị si mi nyanwụ medi ma zara wee ejenyi ka akwụkwọ kwọ mụrụ n'ọgbọ a mechi disturbing you asaika eje ijuje na osu kene ọ anyị seme eje nọ ndụ akwọ ọhịa ahụ na ụmụ anọ lem dum nye ọsọ asọ ọhụrụ anyị ya n'ahị be disturbing you kai nke ọma na mmee onye nwe sọrọ ebe na-akwọ na anwụnira what method how can i talk to her anaghị ka ya ọwa mee reason so that they will change her they will change her method ọkụ abụ onye ọsọrọ mọlada ọzọ etohi ọrịa na aka nọda etohi address that person is a muslim ohi ọchị is a muslim ọhịkwa so ọ sị ka what is your problem then abụ ọkụ na kara edere ọnụrụ adọwọn ihe ọnụ mmadụ inye disciplinary committee nka ya nye zona samis ọ any available brother ọ any available sister ana agwụrịsị wanye nwa kotu ito ya ụrịọ and ana zaka magana ya kare dare ko daga don to muni sallallahu alaihi wasallam aka la yadhulul janna hatta tu'minu wa yawa wal janna ne aka odo wala tu'minu hatta tahabu wa yawa do ne aka osire won ne doka afala adullukum ala shay'in idza fa'altumuhu tahbabtum ma rawni sanai kai eji wa melene tahbabtum awa me kawshi lewon ne ماذا دلنا عليه رسول الله صلى الله عليه وسلم افشوا السلام يعني نتو مريه ya نوكا يامي sana ahiko ase enwo odo roro anya roro me de de nyire kai his no so big na kai ale nyo be twa go o so big ma na na na ya tene jo pala huda he ono mani yo ni meni juma na sire so katanwa ire so katanwa we kaye woni to da so ko wan even we bila ni bila ana igaye e hono oro ko ni bila we tuka opo we yete ejo ya we le wure da ba ko na so da yo ni le kan kan ya se ba ya se broda o ya sa dai wọ́n tún mọ̀rí sọ́lọ́lọ́ alẹ́sọ́lá ní hadith anára lè nínú wálé ọ̀rẹ́ kìí ríyà máa dọ̀ sọ́lọ́mà ẹ̀wà wọ́n wọ́n sáàdùl bàtàríyà wọ́n wọ́n abdul hall wọ́n wọ́n sáàdùl olèdù adam wọ́n làfahar despite that ntụ mụ sasala orozue ọkwọnyele ọkwọrọkwala nye ndị oroka ya onye na-awọrọ ka ọkwọnụ wele onye na asalamu alaikum ọnọdụ ni ya ni azanaka ya ọdọnya nkwu sista sẹta ọdọnya nkwu sista ọyẹ gbọ wele sista say salam the only thing ọka asuhi n'ore nọ necessarily ọlọyẹ kojara ọhịa sọrọ ajin ahụ mebawere susi na renu ɛnso so hyɛ wɔatumi yɛ nyɛ no wowɔ asere hɔ ọ wɔra salama wa beeki so wei ka awokɔ wɔ so yɛ mɛrɛ hiwa yɛ lai ka wɔ aso yɛ yɛ wɔ ɔnɔ lɛ nyɛ olidi ta ɔyɛ nyɛ kare yɛ ya kɔnɔ kare adɔ yɛ ɔdɔ adɔ yɛ ɔdɔ yɛ dɔ yɛ ɔdɔ ahyɛ ahụ na ndai ka na ka na Well, so uh, we should we should not have one another at mind. We should always spread salam within ourselves. The question of our come come can I damn list the other or boleya uh, any hour I isha one no la je kaso shawe any hate, the other again and you never damn list the other and like it doesn't stop you from fasting it doesn't stop you from having a relationship with your husband Oye ko anyo na enyi ọ bụ zauje wallahu ta'ala alam the last question وعليكم alaikum salam eh, agara ehu dọrọ ya daika bos kolo ohi ekwupọrọ nụ ahụ ọzọ ekwu ekwu ekwu ọ mọnị jere isno ọ jere ka ka abụme ọ oh, dị ahịa ekwu ansa hụrụ abụọ me ma ọ bụ onye ọ onye na ọ bụ ah, na rụsa hụrụ abụọ me anyị eze ọrụ ọrụ na ịka ya yel enu wọta enu wọn kwenwe n'ihi na ọ jere ka dọmị ka ya enwu nsa ya ma erukọrọ ahụ mere ana na mai kaka mai kaka ya ne haka sai shi mu rigu ka ha oye gwa yanzu mana ya hore ja wajin tumi ne ka ya it's not necessary na na na it is not even good ka wana check phone over now so the shadow wa gala and not send message na eh because more roro it hurt you and on road je nda na nyobo anye anye ro na aka ah wonye ni na na na ka message lovely message and send now that na na so message do ba ndodo le mọ́nì rò kí nọ́mbà ọ̀yàn náà ó kó náà wúrà sẹ́ndí lọ́wọ́ mẹ́sẹ̀jì ní fóònù náà mọ́nì rò kẹ́ ọ̀yàn náà ọ̀kẹ́ ọ̀yẹ̀kọ̀ àbí sọ́nù mọ̀rún wàhálà nù mẹ́ it's not more rọrùn náà wọ́n rẹ̀ rùn mórí amanda ndọ̀ náà mi nàṣẹ́ ìka ìsan àkèwàlẹ̀ more because e

ọsẹ́nà kan náà sọ̀rọ̀ ẹ̀ka ọkùnrin ní ìka ẹ̀ ààbẹ̀ tó wà ní ìjàpá gọ́s ọ̀nyọ́ ọ̀lẹ̀ bá kó àrùbá tó ṣe àdá ìjọna dúró ke àwọn ke àhékúdà tó lè rẹ̀ nìyẹn àmọ́ ìjọna náà tàbó mẹ́ not everything small thing ẹ̀wà e ìsọ́nìm e tó tẹ̀lé wúwa kan ní ìdẹ́nà nínú kàwé kan ní ìdọ́ka yéegu kàwé kan ní ìsìzà àmọ́ when it become necessary àyìn rẹ̀ ẹ̀yẹn náà to clarify your doubt lókà kọ̀ọ̀lọ́ nà òhèkùn

ebe ade ma sho muri eku ye nebre small small every is gonna ka ya bere kuma do tenye ja inshallah because of uh, eh, umme ya any program sato ima ewa jere no muri osi ya he muri ki oiche ana ka ya ka ya no so ma fane muri otenye za ja muri otenye ja muri na ba ane awe ngata ana chere ene our marital relationship ina n'i. ne